كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا ولكن كانوا أنفسهم يظلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبه الأخيار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba tí ó kì í sí wa láti àná títí di àsìkò yìí ó fún wa nígbà láàyè láti ṣe ìjọsìn èyí tí a mọ̀ sí ààwẹ̀ gbígbà ó sì tún fún wa láǹfààní láti lè kírun àtàràwíì ó sì tún ṣe ní ọ̀rùn fún wa láti tún lè jókòó láti lè máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run oore tó tóbi ó ní àwọn nǹkan wọ̀nyí tí a bá máa abẹ́lẹ́ wọn bá nu títóbi rẹ̀ kó má dùn wá nílẹ̀ adá ọ̀kankan nú ẹ̀ ẹ tọrọ ìkẹ́ ọlọ́run àti gẹ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti ẹnìkọ̀ọ̀kan wa àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ orí ajẹjẹ tán rẹ̀ kó máa bá wa gbé títí láéláé àmín bí tí a bá tafsir wa lánàá ibẹ̀ náà ni a ó ti máa tẹ̀síwájú lénìí pẹ̀lú ògo ọlọ́run aya one هنا نعتما تسواج أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا إِنِّي إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah abẹ̀rẹ̀ títúmọ̀ alqur'an pẹ̀lú orúkọ Ọlọ́run ọba Allah ọba arrahman ọ̀nà ni ọba arrahim orúkọ ọlọ́run ọba yìí la fi bẹ̀rẹ̀ tútúmọ̀ ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ ká gbé láti fi ti agbé dúró lánàá ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nípa ìkẹ́ àti àánú tọ́lọ́wọ́n bá fi ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó fi ṣe fún gbogbo ayé. ìkẹ́ yìí kò pamọ́ sáwọn tá a ti fún ní tírà ṣáájú àwọn náà ni àwọn aliyahud àtàwọn nasara ọlọ́wọ́n bá jẹ́ kó di mímọ̀ fún wa kó ń bẹ nínú ìwé ta fún wa ọ̀rọ̀ nípa Muhammad sallallahu alayhi wa sallam in tí ó máa ṣe tó bá dé in tí ó máa pa wá láṣẹ in tí ó máa pèpè sí. Si, ìdí tọ́lọ́wọ́n ọba fi gbé dìde gbogbo ẹ̀ ọlọ́wọ́n ọba ló ń bẹ nínú ìwé ọwọ́ wọn tá a bá wá wo ìwé ọ̀hún lé tá a bá bá ń bẹ̀ á rí wípé ọ̀rọ̀ tọ́lọ́hún kò sí rọ́ńbẹ̀ torí pé òun ló níwé ẹni tó níwé ó ló ń bẹ ń bẹ̀ àwọn tá a fún wọn ní òsì ń bẹ̀ ẹ dákun ta ló sòdodo ọlọ́run ni òun ló lòdodo ọlọ́run ọba ló ń bẹ nínú ìwé ọwọ́ wọn àlàyé ọ̀rọ̀ nípa ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba là á fi síbẹ̀ ọlọ́run ọba wa ni qul ya ayyuhan nas. qul ya ayyuhan nas. ọlọ́run ọba ní rẹ̀ ànábì pé gbogbo èèyàn pátápátá má fi ma lórí mùsùlùmí nìkan èyí jẹ́ kó yẹ wá wípé mẹ́sẹ̀gì islam kò mọ́ lórí àwa mùsùlùmí nìkan ọlọ́run ọba nírẹ̀ ànábì pé gbogbo èèyàn àti mùsùlùmí inú wọn àtẹ́ntì ìṣe mùsùlùmí àtẹ́ni tó mọ ọlọ́run tó ń sìn àtẹ́ni tó mọ ọlọ́run tí ó sìn àtẹ́ni tí mọ ọlọ́run tí ń sin tọ́lọ́run ọba dá ọlọ́run ọba ní gbogbo wọn pátá ìrẹ̀ ànábì pò wọ́n. kùrìyà ayọ̀hánná ọlọ́run ọba nílẹ̀ ànẹ́bí pé gbogbo èèyàn pátápátá. ní rasulullahi ilaykum jami'a. sọ fún wọn wípé dájúdájú èmi ànẹ́bí òjíṣẹ́ ọlọ́run ọba ni mo jẹ́ sí gbogbo ẹ̀dá. ááyà yìí nínú àwọn àdámọ́ tó ń bẹ fanabiwa muhammad sallallahu alaihi wa sallam tó fi yàtọ̀ sí gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán nìyẹn inni ursilitu ila nasi kaafa àwọn anabi ọlọ́run tó ṣáájú àárín wọn sáwọn èèyàn wọn ni anabi sọ́ọ̀lẹ̀ àárín sí àwọn ìran thamud anabi hud àárín sí àwọn ìran adi anabi musa àárín sáwọn ọmọ banu israel anabi isa àárín sí àwọn ọmọ israel anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ń rán sí gbogbo àgbáńlá ayé pátápátá bọ́lọ̀ ń sọ̀rọ̀ anabi nìyẹn ẹ̀rí yìí ó jẹ́ ká mọ̀ wípé islam universality ó ń bẹ fún ó wà universal gbogbo èèyàn pátá lọ́lọ́run rán anabi sí sallallahu alayhi wa Mm -hmm kódà tó fi dórí àwọn àlìjẹnú ọlọ́run tún rán nẹ́bì sí wọn kánẹ́bì ọlọ́ṣẹ́ wá sí fún wọn. àyà yìí ó jẹ́ kó yẹ wá wípé ẹnìkan ò gbúdọ̀ mórí bọ́ pé òun ò jẹ́ mùsùlùmí pàápàá jùlọ nígbà tó ti jẹ́ wípé ìránṣẹ́ kan yẹn ayé òun lọ́lọ́run sànẹ́bì lẹ́yìn rẹ̀ ẹlòmíì ò ní wá mọ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ń bẹ lásìkò tánẹ́bì ti wá ọmọlẹ́yìn anabi ni wọ́n gbọ́dọ̀ jẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi ni law kana musa wa isa hayyain anabi ni tànàbí musa bá ń bẹ láyé tànàbí isa bá ń bẹ láyé ni kò sí nǹkan kan táwọn méjèèjì ó ṣe ju pé ká máa tẹ̀lé mi lọ lásìkò yìí ọmọlẹ́yìn mi ni wọ́n jẹ́ ọlọ́run bá wá ní kúlì rẹ̀ anabi sọ fún gbogbo èèyàn pátápátá. أيها الناس إني رسول الله إليكم جميعا ọlọ́run tẹ́lẹ̀ ànábì sọ fún pé gbogbo èèyàn sọ fún wọn wípé inni rasulullahi ilaykum jami'a inni rasulullahi ilaykum jami'a dájúdájú èmi tí mò ń pè yí ìyẹn ànábì wa muhammad sallallahu alaihi wasallam ojúṣe ọlọ́run ọba ni mo jẹ́ ilaykum jami'a sí gbogbo yín pátá àti mùsùlùmí inú yín àtẹni tí èyí ṣe mùsùlùmí inú yín gbogbo yín pátá lọ́lọ́run rán nàbì sí ìdí nìyẹn tó fi jẹ́ pé wáàsí wa kò ní mọ lórí mùsùlùmí nìkan a ṣe wáàsí fún mùsùlùmí a pe ẹni tí kìí ṣe mùsùlùmí a pe ẹni tí ń sin lọ́hun a pe ẹni tí ń bọ̀ṣà wáàsí Islam ó jálẹjáko ni torí pé iṣẹ́ tọ́lọ̀ wọn bá rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ gbogbogbò ọlọ́run fi rán nàbí ló fi ní inni rasulullah ilaykum jami'a. inni rasulullah ilaykum jami'a. التي له ملك السماوات والأرض. ọlọ́run ọba tí anabi ń jẹ́ òjíṣẹ́ rẹ̀ yìí ọlọ́run ọba náà lọ́ba tó ṣe wípé alẹ́dí láwọn múlùkù samáwá àti wàlárùdì ọba yìí náà lọ́ba tó ní ìkápá gbogbo sánmà ọba yìí lọ́ba tó ní ìkápá gbogbo lẹ̀ kò sẹ́nìkan tó lè ṣèjọba sánmà àti ilẹ̀ yàtọ̀ sọ́lọ́run ọlọ́run ọba tó wà ní ìkápá sánmà yìí òun náà ló sì ní ìkápá lẹ̀ ọlọ́run yìí ló ní kánábí ó sọ fún gbogbo ayé pé òun lọ́lọ́run rán sí wa láì yọ ẹnìkankan wá sílẹ̀ ọlọ́run nìkan pa sánmà ó nìkan pa alẹ̀ kì í ṣe pọ́lọ́run ọba ló ní sánmà nìkan òun ló ní kì í ṣe pé òun nìkan ló nílẹ̀ nìkan òun ló nílẹ̀ ó sì níkapá lórí méjèèjì kì í ṣe gbogbo ń tá la níkapá lérí ẹ̀ ọkọ̀ rẹ tó ní ẹ ìwọ ló nílò tọ́ ṣùgbọ́n ò níkapá lérí ẹ̀ tí ẹnìkan bá ń gbọ́kọ̀ rẹ bọ̀ tí o wá dó níwájú ẹ̀ ọkọ̀ ò ní dá ọmọ yọpa ọ bẹ́ẹ̀ sì ni ìwọ ló ní bá ń wa ọkọ̀ rẹ lọ orí rẹ wá taná ọbẹ̀rẹ̀ ní sáyẹ̀rẹ̀ burúkú ọwọ́ kọ́nà ó yẹ wájú wò ó tún bá eré wọlé nígbà tó bá yá ó rí i pé tó bá tẹ bírèkì bírèkì ò ní mú má bó bá yí sẹ́rìn ó máa yí kò yíyí yẹn ò ní control rẹ̀ mọ́ a jẹ́ wípé ownership la lè sọ control ọlọ́run ọba lónìí tọ́lọ́run bá ní o yí èwo ni o lè kópa lára báwa ń bẹ̀ ẹlòmíì ń bẹ orí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì rẹ̀ gangan ló ti jarun pátọ́ jábọ́ ó sì kálápá òun ló ní bẹ́ẹ̀dì ọ ẹlòmíì fẹ́ fa jẹnẹrétọ̀ òun ló ní jẹnẹrétọ̀ ó fẹ́ fa jẹnẹrétọ̀ lásán iná bá yọ iná bá gbogbo ọwọ́ ló jóná jẹnẹrétọ̀ náà sọ sẹ́fù nìyẹn a jẹ́ pé ownership la lè kílèmù ṣùgbọ́n kọ́ ẹni tó ń gun ẹṣin tó lẹ́ṣin àbò oníràkúnmí bó bá ń gùn lọ níjọ́ tẹ́ṣin bá yarí ó tún máa bira rẹ̀ pé ṣé kì í wá ṣẹ̀sìn náà ni tí o bá fẹ́ yẹn lélẹ̀ yóò tún ta ń pa tó bá fẹ́ yẹn lélẹ̀ tán gbogbo nǹkan tá a sọ pa wà la ni àbí gbogbo nǹkan tá a sọ pa níyẹn akànní ni a ní control lérí ẹ̀ bákan náà bọ́ba bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ẹlòmíì ó sọ pé ẹ fi mí lẹ̀ èmi mo lára mi àbáwọn yẹn sọ bẹ́ẹ̀ èmi mo lára mi ìwọ kọ́ ló lára ẹ̀ ọlọ́run ọba ló ní control òun ló ní ìkápá lórí ara rẹ bí ara tó ní ẹ bó bá kọjú ìjà sí ọ nísìn wàhálà ó ọ ro ọ gbogbo nǹkan ni ó máa ṣe ọ orí ọ máa fọ ẹni téyí ń dùn àkókòrò mu lẹ́nu níbo lẹ́yìn wà níbo lórí wà ló ń dùn orí ó sì máa fọ eyín ló ń dùn ara rẹ̀ ó máa gbóná ló ń eyín ló ń dò kò á ní tún sùn ìwọ ló sì lọ léyìn o ò sì sọ pé ẹ mọ́dún mi má kó sì má dùn ọ̀fà gbogbo nta la níyẹn náà àwa kọ́ la ní kápá lérí ẹ̀ ọlọ́run ọba nìkan ni alẹ́dì lahu mulku samawati wal ard. alẹ́dì lahu mulku samawati wal ard. ọlọ́run ọba yìí náà lọ́ba tó ní gbogbo ó ní sámà àti gbogbo tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. òun lo nílẹ̀ àti gbogbo tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì níkápá lérí gbogbo ẹ̀ pátápátá. ilaha ilahu huwa yuhyi kò sẹ́nìkan tíjọsìn tọ́ sí tó yẹ ká máa jọ́sìn fún àfọlọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo náà. bàmínú bí. ọba yìí lọ́ba tí máa jẹ́ kéèyàn ó wà láláàyè wa bẹ́ẹ̀ mi bá tún fẹ́ jáde lára ẹrú òun náà ni ó mú kúrò ńbẹ̀ ìròyìn méjèèjì yìí ọlọ́run bá fi ròyìn ara rẹ̀ ẹ má gbé sọ́dọ̀ ẹnì kankan gbogbo bá a ṣe ń sẹ̀mí yìí jàmá ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kì í ṣe ẹnìkan lónìí ká máa sẹ̀mí kì í ṣàwọn òbí tí wọ́n bí wa kì í ṣàwọn tó súnmọ́ wa ọlọ́run ọba tó ní ká máa sẹ̀mí yìí òun ló nìkan pa sísẹ̀mí tó bá sì sọ pé tó ẹnìkan ò lè sọ pé kó tún tẹ̀síwájú. Si ọlọ́run ọba ni yuhyi wa yumit òní pààyàn òní máa ní kéèyàn ó ṣẹ̀mí níjọ́ tọ́lọ́run ọba sì mẹ́nìkan kúrò lérílẹ̀ kò sẹ́ni tó lè sọ pé kó má lọ ń jọ́ náà ìròyìn tọ́lọ́run ọba nìyí tẹ́nìkan kan ò bá pín nínú ẹ̀ bó ti wùlẹ̀ kó má yuhyi wa yumit. la ilaha illa huwa yuhyi wa yumit. فآمنوا بالله ورسوله النبي الأمي ọlọ́run ọba ní tó bá wá rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbà pé ọlọ́run ọba ló ní ìkápá sánmà àtilẹ̀ ẹ gbà pé ọlọ́run ọba ní jẹ́ kéèyàn ó sẹ̀mí bó bá sì fẹ́ mú yàn sọ́dọ̀ òun ló lè gbẹ̀mí ẹrú ẹ̀ tẹ́lẹ̀ yìí bá wá yẹ yín tẹ́ bá gbà bẹ́ẹ̀ fàámínú billahi wa rasulihi fàámínú billahi wa rasulihi tẹ́ bá gbà bẹ́ẹ̀ kí ló dé dandan ní kẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wa rasulihi kẹ́ẹ̀sì gbòjíṣẹ́ ọlọ́wọ́n ọba lódodo bẹ́ẹ̀ bá gbà pọ́ lọ́wọ́n ọba ló lè pa yín ọlọ́run ló lè yẹ ọlọ́run ló nìka pa sánmọ́ àti àṣẹ tó nígbà tó wù lọ́nà tó wù bó ṣe wù sí ọlọ́run ọba yìí tó bá wá rí bẹ́ẹ̀ tèmi àti ẹ̀ta bá gbà bẹ́ẹ̀ ọlọ́run ọba yìí ló kápá lérí wa fa aminu billahi wa rasuli. aminu billahi wa rasuli nabiyil ummi. ọlọ́run ọba ló dandan fún yín ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀sìn gbòjíṣẹ́ ọlọ́run ọba lódodo òjíṣẹ́ rẹ̀ tí í ṣe ànábì rẹ̀ al-ummiyi ẹni tó yẹ pé gbogbo ohun tí ń sọ fún yín kò lè kà á bẹ́ẹ̀ sì ni kò lè kọ sílẹ̀ ọlọ́run ọba ló ní ká ànábì ó máa ma ànábì ò lè wọ́n bá kọ nǹkan sílẹ̀ báyìí ànábì ò lè kà á níbi tí wọ́n kọ sí bẹ́ẹ̀ bá sì ní kó kọ nǹkan sílẹ̀ ànábì ò lè kọ́ àwọn àáfàá wọ́n nídìí tọ́lọ́run bá fi sànábì bẹ́ẹ̀ káwọn kan máa pàápàdà máa sọ pé òun ló kọ Kùránì fún rẹ̀ torí pé gbogbo yín náà lẹ kú mọ̀ pé kò mọ̀ nǹkan kọ gbogbo yín lẹ mọ̀ pé kò mọ̀ nǹkan kà ṣùgbọ́n bọ́lọ̀n bá wa ń sọ kùránì kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam tí jibril ti máa ń fún anabi ní kùránì ìwọ tó ń kà nínú ìwé gan o lè ká tó anabi sallallahu alayhi wa sallam ọlọ́ni sànúkúrú káfàlẹ́ tẹ̀sán àwọn aláàmọ́ kọ́ ò ní gbàgbé láéláé bánabi bá ti ń gbọ́ náà ni ó máa kà á kò sì ní gbàgbé látara àdín eléyìí lọ́lọ́wọ́n bá fi pè ní anabiyil umeyi òjíṣẹ́ wa ẹni tí ò mọ nǹkan kọ tí ó sì mọ nǹkan kà ọlọ́wọ́n bá ní ẹgbàá lódodo. alladhi yu'minu billahi wa kalimati. ọlọ́wọ́n bá lójíṣẹ́ wa tá à ń sọ yìí ẹnìkan ni tó fẹ́ pé yu'minu billahi wa kalimatihi ó gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ ọlọ́run látọ̀dọ̀ ara rẹ̀ pàǹdàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́rọ̀ ọba rẹ̀ gbọ́ wa kalimatihi ó gba ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́wọ́n ọba fi ránṣẹ́ sí ó gbà á gbọ́. wattabi'uhu la'allakum tahtadun. ọlọ́run ní ẹ yá máa tẹ̀lé ẹ máa tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam la'allakum tahtadun. la'allakum tahtadun. bá fẹ́ mọ̀nà tẹ́ ẹ bá fẹ́ sọnù ànábì ni ẹ máa tẹ̀lé ntọ́lọ́wọ́n bá ọ̀rọ̀ tọ́lọ́ ń kó sí abẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó pọ̀ ní fẹ́ni tó bá nílẹ̀ àkàyè. làálẹ̀kùn ta ẹ̀tàdú bẹ́ẹ̀ bá fẹ́ sọnù nípa ètò òṣèlú ànábì ni kẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ bá fẹ́ sọnù nípa ètò ọrọ̀ ajé ànábì ni kẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ bá fẹ́ sọnù nípa bọ́kọ àti ìyàwó ṣèlè jọjọ máa gbégbèsè ayé àlàáfíà súnà ànábì ní kẹ́ ẹ lọ wò bẹ́ẹ̀ bá fẹ́ sọnù lérí ìbágbépọ̀ yín pẹ̀lú àwọn tẹ́ jọjọ wà ládùúgbò pẹ̀lú àwọn tẹ́ jọ múlẹ̀ tira yín ẹ lọ kọ́sẹ̀ ànábì bóun ló ṣe báwọn èèyàn tiẹ̀ gbé bẹ́ẹ̀ bá fẹ́ sọnù lérí bẹ́ẹ̀ ṣe máa ṣe kò kárí àlámọ̀rí kọ̀ọ̀kan ànábì ní kẹ́ ẹ kọ́sẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sọnù lérí ìjọsìn fọlọ́hún tànàbì ní kẹ́ẹ́ fi ṣe mìíràn ẹnikẹ́ni tó bá gbé ẹ̀sìn tiẹ̀ wá ń dọ̀bù jáde kíámà tán bá gbé sẹ́gbẹ̀ẹ́ tànàbì tí ò bá ti jọ tànàbì onítọ̀hún sọ́ọ̀tì. ọlọ́run ọba ní ẹ lọ sọ́ra yín gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ yí máa yapa àṣẹ ànábì. a tún ṣe ìbàwọ́ ẹ ṣọ́ra kí fìtínà kó mọ́ padà wá kàn yín. àbí kí ìyà ẹlẹ́tẹ̀ eléro kó mọ́ padà wá jẹ́ tiyín látara pé ìyà pa àṣẹ ànábì ọlọ́run ò fọwọ́ kékeré mú títẹ̀ láṣẹ ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nù tó ń ba nínú jẹ́ lélẹ̀ àwọn mẹ́rin àwọn nù àwọn súnà àwọn súnà ṣé oníbídíà ni wọ́n ṣe oníbi kí lọ téèyàn ọba tó jó ń sún dàmájàmá kí lèèyàn fẹ́ jẹ́ sanabi mi tún bẹ tó fẹ́ tẹ̀lé jọbọjà kìyàmà abánabi mi tún bẹ tó fẹ́ tò sẹ́yìn ẹ̀ tó bá di jọ náà ọlọ́ni wáyé ń tó tẹ ẹ̀hún tàbítàdú ọlọ́ni tẹ ẹ bá lè tẹ̀ lánàbì tẹ ẹ bá tẹ̀lé statement yẹn conditional statement ni kí ni ó wàá ṣẹlẹ̀ tàhátàdú ẹ̀ mọ̀nà a jẹ́ wípé tẹ́ ẹ̀ bá tẹ̀lé ìdàkejì ni pé láyé ẹ̀ lè mọ̀nà ọlọ́run ọba ní ẹ tẹ̀lé ànábì wattabi'uhu la'allakum tahtadun. wattabi'uhu la'allakum tahtadun. ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa bàbá bímọ fàáfẹ́ ṣàkíkọ̀ ẹ jẹ́ ká wo báwo lànàbì ṣe ṣe. bẹ́ẹ̀ yẹn bá kú fún wa bó o lànàbí ṣe sìnkú ànábí ò sòkú ó sìnkú ni èyí tó jọra wọn ní pípé ṣùgbọ́n nítumọ̀ ó yàtọ̀ síra wọn ìyàtọ̀ ń bẹ nínú sínsìnkú àti ṣíṣe òkú ànábí sìnkú ni kò ṣòkú ẹni tí ò bá wá tẹ̀lé tànábì nípa béèyàn bá kú fún ni tí ò tẹ̀lé lànà tànábì lérí ẹ̀ kò lè mọ̀nà gbogbo nítorí kó ṣe lérí ẹ̀ oríṣìnà ló wà واتبعوه لعلكم تهتدون واتبعوه لعلكم تهتدون ànábì fẹ́yàwó wọ́n fẹ́yàwó lójú ẹ̀ ó sì máa lọ ilé ọkọ òun náà lóbìnrin àwọn sàábé àwọn náà fẹ́yàwó Se báwa ṣe ń ṣèyàwó se ba bá nàbí ṣe ṣe nìyẹn a máa tìyàn lójú lásìkò táwa wà yìí bẹ́ẹ̀ nìkan bá péyàn sínìkà ojú àtìyàn bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ ẹ wàá máa bira yín léèrè pé ṣégbéyàwó mùsùlùmí la wà yìí àbí táwọn míì kéèkì tí ó wà ńlẹ̀ yóò fẹ́ ga tó sánmà àwọn àfáàní ó wá wá ó wà ní bisimilah arrahman arrahim wọ́n fi rọ́pò lórúkọ bàbá àti ọmọ tó wọn àwọn náà nílùú ẹ̀ ọ̀ọ́ odidi kìtàbù nìkan ó ń bẹnu sọ yìí Bukhari ó ń bẹ ń bẹ gbogbo tíra fíkìú ọ̀rọ̀ gbígbéyàwó báyà ṣe ń ṣèyàwó ó ń bẹ nínú ẹ̀ bá a ṣe fẹ́yàwó ọlọ́run nínú Quran èmi ò rí bi nínú gbogbo tíra tọ́jú ní ẹgbẹ́ síwájú kẹ́ wá máa gé ìyẹn tó wá kéré àwọn alága ànàró alága àdúró alága àbẹ̀rẹ̀ wọn a tún wá gbaṣẹ́ máwọn àáfàá lọ́wọ́ ẹ wàá máa ká wọn àáfàá tí wọ́n fẹ́ ṣàlàyé èyí tẹ̀sí sọ yẹn ẹ wàá máa ká wọn lójú ah, àfọ̀ dọ́tìlọ dọ́tìlọ àwọn elétò mi wà lẹ̀ wọn a gbá wọn síta wọn a nìkan lò thirty minutes àwọn alága ànàró alága àdúró àwọn wàá lò wákàtí mẹ́ta. owó tẹ wálẹ̀ ní ná fáwọn àfáà ẹ wà máa ná fún wọn obìnrin ni ó tún wá coordinate yóò wà ní ọkọ bọ́ síta ọyá fò sókè gbéyàwó ẹ̀ pọ̀n yóò máa command ẹ̀ ni ọyá ìdó yóò ti mú ní gẹ̀gẹ̀ lọ́wọ́ ẹ wà máa jó ẹ máa ṣèrànà ẹ wàá sọ wípé nìka ẹ má pè ní nìka àmọ́ ẹ má pè èyí tẹ̀ ń ṣe yẹn kì í ṣe nìkan èyí tá à ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta èyí tó pọ̀ nìyẹn ojú àsìmọ́ ti yẹn tán invite yẹn nígbà míì torí pé àwọn èèyàn máa fi presence èèyàn ń bẹ̀ wọ́n máa fi ṣẹ̀rí pé lágbájá náà wà ń bẹ́ẹ̀ yẹn bá sì kúrò wọ́n á ní lágbájá bínú kúrò níbi nǹkan dáadáa ẹ̀ wò inú dùn sí ni ọ̀dà ọmọ pè wá tó bá ti mọ̀ pé awonu tíra látòkè délẹ̀ kò sálága dúró ń bẹ kò sálága ànàró ń bẹ bó jẹ́ ìpẹ́ rátìrátì làwọn afáàmì iná ó máa ṣe ń bẹ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kán sọ fáwọn èèyàn bí wọ́n ó ṣe gbowó òun ló pàtàkì lẹ́mìí tí wọ́n gbogbo tí èèwà sí nínú ẹ̀sìn àwọn náà ó máa sọ kó lè wu àwọn tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wọn wọn ò ní bẹ́ẹ̀ ni kéèkì náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà tó fi dórí òka òka ó ń bẹ níbo lòka kò sí nínú Islam àfa àtọ́bá sì ní kó ń bẹ̀ ń bẹ̀ kókó tí a rẹ̀ jáde wọ́n tún wá fi sínú agenda nínú item program wọ́n fi síbẹ̀ eh, exchanging of ring abẹ́ẹ̀kọ́ ọkọ náà wà sí báyìí ìyàwó náà sí <laughs> kì í ṣe ìwọ olè ra ríǹgì fún ìyàwó ẹ kò sí tó burú bẹ́ẹ̀ ìyàwó lè béèrè wípé nínú mahar sadà kí tóun fẹ́ gbà ríǹgì wà ń bẹ̀ kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn bẹ̀ yẹn lẹ́tì máa kí bọ́wọ́ kò sì sí nǹkan kan tọrọ ọmọ kò ní ọmọ níyàwó mi kò sí tó rọ ọmọ kankan bó ti wulẹ̀ kọ́ ọ̀ṣọ́ lásán ni bó bá fẹ́ ṣe fún ìyàwó ẹ̀ kò sí tó burú ń bẹ̀ ká tún wá dúró níta gbangba kan wá ní ó yá jáde bó o ló ṣe máa kí ọkọ rẹ̀ òun náà ó bá kúnlẹ̀ wọ àwọn àfọwọ́ni tó ọlọ́run fọ lálùbáríkà ẹ wọ aláìmọ̀ kan àfa ẹni káàfà yìí ó mú bi táwọn ibi tí ní kóbìnrin kọkọ rẹ báyẹn kó mu wá ojú a sì tìyàn ara a sì tìyàn ara káàyàn ìyẹn wàá máa wò ó pé ah, ẹ̀yin èèyàn yí ẹ̀bẹ̀rù ọlọ́run ah, ṣètòrí kówó jáde náà ṣètòrí ká ṣe ń táwọn èèyàn fẹ́ là má ṣe ń táwọn èèyàn fẹ́ ìtọ́lọ́hún fẹ́ ni kò ṣe èwo ló ṣe fáwọn èèyàn tí wọ́n mọ̀ kò sí ní tẹ́ ṣe nítorí mà kó o ṣe nítorí tọ́lọ́ ìyẹn gan ló pé ọ. àwọn ya ńgbà tó kúnlẹ̀ tán bó o ló máa fọkọ rẹ lóúnjẹ ọkọ náà wà bí ẹnu ẹsìn síwájú báyìí lójú gbogbo èèyàn ẹ dákun gbogbo èyí ṣe yẹn níbo fi há nínú ọ̀rọ̀ ọlọ́run níbo la fẹ́ tọ́ka fún yẹn nínú súnà nábì níbo la fẹ́ tọ́ka sí nínú àwọn tíra ẹni káfa ó jáde kó tọ́ka sí èyí tí wọ́n ń ṣe yẹn nínú tíra kò sí mbẹ̀ ṣùgbọ́n nítorí pé ń táyé ń fẹ́ wà ń tó tẹ akẹ́sára máa ń fèlà àrùbí òdìlù ká ń ṣẹ̀bi lílà. إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون ọlọ́wọ́ bá ní wáyé tó ti akitara man fil ardi yudiluka an sabilillah tó bá ní ntáyé ń ṣe táwọn èèyàn pọ̀ ń díẹ̀ náà ló máa wo tó fi máa ṣe gbóhùn tó fẹ́ ṣe tó wo kí lọ́lọ́run wí kí lànà bí wí yudiluka an sabilillah ọlọ́run ló sọnù n tó ń ṣe wá nìyẹn torí pé o ti lọ síbi márèjì ẹnìkan wẹ́dìn ẹnìkan tí kì í ṣe mùsùlùmí bí wọ́n ṣe ṣe tiwọn nìyẹn ìwọ náà o fẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn ọwá yàtọ̀ ìlànà ọwá yàtọ̀ ẹ máa rójú mùsùlùmí tẹ́ ẹ bá ti ní ẹja ṣe bá nàbì ṣe wí yóò ní kò wà láìfìlì jàre kò dùn kò lè dùn nígbà tó kàn ti ẹgún òdùn àìsàn ń bẹ nígbà yàrá gbogbo ẹnikẹ́ni tó bá ní ntọ́lọ́ ń gbé kalẹ̀ tánàbí gbé kalẹ̀ kò dùn kò wà lively àpèjúwe rẹ̀ ò kò yàtọ̀ sẹ́ni tó láwòyìn tó wá ba ojú jẹ́ sóyin lókoro ní abó ńlẹ̀ àìsàn ń ṣe ẹni tó sick tó bá láwòyìn kò ní dùn lẹ́nu ẹ̀ torí pé ahọ́n rẹ̀ gan àárẹ̀ wà ahọ́n tiẹ̀ ló ní àárẹ̀ kò fi àbùkù ó da, ó rọrùn pọ̀ àìmọye wedding marriage tẹ́ ẹ ṣe tó yẹ pé gbèsè lọ́kàn yẹn nínú ìran tí ó mọ wọn ara rẹ̀ láyé bí Yorùbá ó jẹ́ ajẹ́ kan ó ń gba fifteen thousand lóṣù wọ́n sì ná bíi five million lórí wedding lálẹ́ ẹjọ́ tó wọn àti àwọn bá kọ́ wọlé bábà sùn lórí bẹ́ẹ̀rì yọkàn mi ọ̀rẹ́ hmm. yàwó ni ìfẹ́ mi kí ló dé ìfẹ́ ò ní kò sí nǹkan kan kò sí nǹkan kan yóò wà máa kanra gbogbo ohun tí ò tó jà yóò máa dìjà nínú ilé torí bó ti hàn rẹ̀ lé mà tọ́ba tẹ̀lé lànà ọ̀tọ̀ ọlọ́ọ̀tà nẹ́bì kò sí wàhálà kankan kò sí wàhálà rárá Islam sọ gbogbo ẹ̀ di rọrùn kò dá wàhálà ntí ò jẹ́ lómi oríyàwó fẹ́ dè nínú ó safe. mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ jẹ́ wọn mari à ó ń sèfù lọ́wọ́ ni fún kéde <laughs> òun fẹ́ fún wedding àti gbàwo ló ti bẹ̀rẹ̀ àti bíi three years <laughs> sẹ́yìn lòun ti safe safe. Ah ah. gbàwo lọ́wọ́ à sèfù tán gbọ́dọ̀ ẹ̀jẹ̀ pé gbogbo àwọn tán láwọn ń sèfù yẹn wọ́n ń dọ́gbọ́n sí wọ́n láwọn girlfriends wọn ò ní fẹ́ àwọn yẹn o wọ́n láwọn tí wọ́n fi ń yọ́tọ̀ wọ́n ní wọn lọ́tọ̀ ṣùgbọ́n àwa mùsùlùmí ò lè ṣe bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ó jọ bí àwàdà ni kì í sá ìwọ náà ronú lọ́dún yìí gbogbo nìka tó lọ wo bó ṣe rí so dọ́gba pẹ̀lú bí Islam ṣe ní ká ṣe kódà ẹ rí mi tó jẹ́ pé mùsùlùmí ẹ rà mí ẹ̀sìn ṣùgbọ́n bí wọ́n ṣe máa ṣe ó yàtọ̀ sí bánàbí ṣe ní ká ṣe bẹ́ẹ̀ nìkan bá sì ní ẹ ṣe bánàbí ṣe ṣe àwọn èèyàn ò ní alákàdá gidi ni ìdí nìyẹn tọ́lọ́wọ́ bá fi sọ fún wa wípé wattabi'uhu la'allakum tahtadun. wattabi'uhu la'allakum tahtadun. ọlọ́wọ́ bá lálẹ́bì ní kẹ́ ẹ tẹ̀lé ó ní kẹ́ ẹ máa fi ṣe àríkọ́ṣe lórí gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ṣe bí ò bá yé yín ẹ béèrè ẹ béèrè lọ́wọ́ àwọn àáfàá súnà àwọn àáfàá súnà ò béèrè owó lọ́wọ́ yín wọ́n èso lọ́wọ́ torí lómi àmọ́ tó gbé hàn án táwọn bá béèrè owó ẹ mọ iye owó tí ń dé láti Saudi fún wa ni ẹ mọ irọ́ ni nǹkan kan ò dé ṣùgbọ́n kọ̀nà ọkàn ó ju owó lọ àáfàá mi ń bẹ mọ́tò mẹ́ta lónìí yóò sì tún dóde yóò sọ̀rọ̀ ẹ̀dùn bára lọ́wọ́ ẹni tí ò ní ah ayádìgẹ mo wá bẹ́ẹ̀ bá ẹ̀dá kun one thousand náà ah ní wá one thousand lọ́wọ́ ẹ̀ five thousand ẹ dàpọ̀ torí tọ́ lọ́n kò sí owó ni ah ṣé ìwọ fẹ́ gbé ìpè <laughs> nígbà tó bá di pọ́ fẹ́ la ìpè lọ ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ ẹ̀ dá owó yẹn tó bá kúrò ńbẹ̀ inú rẹ̀ ò ní dùn níjọ́ tó bá gbúrò pa àfa yẹn ń bẹ lóde kò ní wá yóò ní ẹ tán bá ti lọ ẹ sọ fún mi bẹ́ẹ̀ sì ni àfa ò gbúdọ̀ jẹ́ ni táyé ó máa sá fún ayé gbúdọ̀ máa súnmọ́ àfa láti máa béèrè tí ó yé wọn nínú ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni arísìkí ọwọ́ ọba ló wà ọlọ́run ní máa rọ̀yàn lọ́rọ̀ imam shafi rahimahullah òní àmàtúmọ̀tọ́ mi fáwọn àtúnáfúnṣe fa iná náfúnṣà máa tọ̀mí àti tahunu. àmàtúmọ̀tọ́ mi fáwọn fa iná tọ̀mí وأحييت القنوع فكان ميتا وفي إحيائه عردي مصون وأحييت القنوع وكان ميتا وفي إحيائه عردي مصون وفي إحيائه عردي مصون أفاني إمام الشافعي رحمه الله ó ní àmẹ́túmọ̀ tọ́mì fáàtúnáhùs ó nígbà tí mo tó gbádùn láyé ó nígbà tí mo gbé kúrò lẹ́mìí pé lágbájá ó fún mi lówó ìgbà tí mo gbé kúrò lẹ́mìí ìgbà tí mo gbé kúrò lẹ́mìí pé tí n bá ti lè rí lágbájá mi ò lè jẹ́yàn tí n bá ti dọ́dọ̀ lágbájá ní tí mo fẹ́ ṣe ò lè ṣeé ó nígbà tí mo gbé kúrò lẹ́mìí ọkàn mi wá balẹ̀ àmẹ́túmọ̀tọ́ mi fáàtún nàfùsí fa iná nàfùsà máa tọ̀mí àti tahùnù. fa iná nàfùsà máa tọ̀mí àti tahùnù fa iná nàfùsà máa tọ̀mí àti tahùnù. gbogbo ẹni tó bá ti ń jà fún àpáta ó gbúdọ̀ lọ ní ayọ̀ ọkàn táyọ̀ ọkàn bá ti kúrò nínú àlámọ̀rí ẹ̀ kò lè rí ṣẹ́ṣe lára àwọn èèyàn kò lè rí iṣẹ́ tọ́lọ ń gbélé lọ́wọ́ kò lè rí iṣẹ́ kéwù yẹn gan ò lè wúlò torí pé n ti ń jẹ́ kéèyàn ó lójú kòkòrò kéèyàn ó ní parahàn kéèyàn ó gbogbo ẹnikẹ́ni tó bá ti ní lára ẹni àbùkù ni ìdí nìyẹn tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn olórin alágbe yẹn wọn ò bá a máa sọ pé àwọn ní ẹni àbùkù lálágbe ń wọ́n tún gbà lọ́wọ́ ìyá tí ń ta gàrí tẹ́ ń ta gàrí ńgbà bá tún kì ẹni tẹ́ yín ẹ̀kẹ́ tán ní ẹ̀yìn fún jọ̀wọ́ ẹ̀yìn ẹ̀kẹ́ o nítorí ká lè gbowó ẹ̀ náà ni gbogbo ẹni tí bá ti ń tọrọ báárà gbogbo ẹnikẹ́ni tó bá ti depend lọ́nà tí ò tọ́ lérí ẹlòmíì tóun ò ríra rẹ̀ lérí kóun lè struggle òun lè gbìyànjú kóun ó jẹ halal láti bí ogún òun irú ẹni bẹ́ẹ̀ ẹni ìyẹpẹrẹ ni ẹ̀rí páwọn yorùbá náà máa ń sọ yorùbá ò ní ìrẹsì lókùúta sọ́wọ́ atọ́sẹ́nu ń bára subhanallah àṣé kò yẹ kó sọ̀rọ̀ ni ṣùgbọ́n wọ́n ti render useless débi pé kò séyìí tá a fún tí ò gbúdọ̀ gbà kí ló ń tó ìyẹpẹrẹ àbùkù tó tó bẹ́ẹ̀ bí gbogbo èèyàn bá wá rí bẹ́ẹ̀ ẹni tó jà fún ògbúdọ̀ rí bẹ́ẹ̀ láíláí kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ fa iná náfúsàmọ́ tọ̀mí àti tahunu fàáyé tolkọ̀nùwà ó ní in ti ń jẹ́ ayú ọkàn ó ti kú lára mi tẹ́lẹ̀ mo wá sọ jí padà. wà fi ìhìyà ìhì ìrìnbí ìmọ̀sùn náà. وفي إحيائه عرضه مصون وفي إحيائه عرضه مصون ó ní ìgbà tí mo dáàbò bo tí mo kóra mi níjàánu ìyẹn ló padà wá jẹ́ kí ọmọlúàbí mi wá níyì ìjọmọlúàbí mi ò wá wọlẹ̀ àbùkù wá kan ìjọmọlúàbí tí ó kọ́ bá ti bàjẹ́ ìmọ̀ bàjẹ́ tó kọ́ bá ti bàjẹ́ ìran bàjẹ́ tó kọ́ bá ti bàjẹ́ iyì bàjẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ wípé èèyàn gbúdọ̀ máa ṣọ́ra lórí orúkọ bó bá bàjẹ́ omi ìtúlédé bọ́lá bá lọ ńgbà tó ti kú láyé ọlámi ìtúlédé bọ́lá bá lọ lọ́wọ́ bàbá tó fi gbà kan nírí tó bá padà wá bímọ tọ́lọ̀ ń wá níkọ́mọ rẹ̀ ó lọ́lá àwọn èèyàn ní kò lè má rí bẹ́ẹ̀ olówó náà bàbẹ́ bàbá ètò olówó rí ṣùgbọ́n ní torúkọ rẹ̀ bá ti bàjẹ́ yóò kan ọmọ kódà kó má sí láyé mọ́ ni ọmọ ta ni ah, olórí ibú bàbẹ́ olórí wọ́n sọ lójú ẹ̀ wọ́n á ah, ó sọ pọ̀ mẹ́ni báyìí ni ọ olórí ibú bàbá tó bí ọlọ́mọ a sì ń páyà kíwọ náà mọ́jọ lórí ibú torí pé bàbá tó bá bí ni làájọ gbogbo tó ti yẹ ká fojú dáadáa wọ́n máa yẹn wò ní fojú dáadáa wò ibi tó ti yẹ ká kó mára wò ní kó mára wọn ò ní pé torí pé bàbá tó bí ọkọ rẹ̀ bàjẹ́ ìdí nìyẹn tó fi yẹ pé kéèyàn ó sọ́ra kó kọ́ da ọlá ni kó kọ́ da iyì ni kó kọ́ da owó ni téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ ó wáá ju gbogbo dáa sọ yìí jù lọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé bọ́rọ̀ bá ṣe rí náà ni káàfà ó sọ kó má ro àǹfààní kankan tó ń fẹ́ rí mbẹ́ torí pé àǹfààní tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run kò sẹ́dá kankan tó lè ṣe fún yàn àǹfààní wo ló wà lọ́dọ̀ yàn adégún lónìí tọ́ba tó dọ̀la adéyàn ò tún ní gún mọ́ èèyàn nìyẹn ṣùgbọ́n tó o bá ti gbọ́rọ̀ rẹ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ní agbáyàmúyàmù àǹfààní lọ́dọ̀ tẹ́nìkan ò sì ní máa sírí àǹfààní yẹn àníyàn wa ẹ jẹ́ ká tún ṣe ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo wa ànábì ni àríkọ́ṣe wa sallallahu alaihi wasallam ọlọ́run bá ní wattabi'uhu la'allakum tahtadun. wattabi'uhu la'allakum tahtadun. ọlọ́run ànábì ni kẹ́ ẹ máa tẹ̀lé kẹ́ bá a lé mọ́nà àìtẹ̀lá nàbí ìṣìnà ní ọlọ́run má jẹ́ ká sọnù wa min qawmi Musa ummatun yahduna bil haqq wa min qawmi Musa ummatun yahduna bil haqq wa bihi ya'dilun. ọlọ́wọ́n bá ní bí àwọn ìjọ Musa bí wọ́n ṣe ya kọ̀lọ̀rọ̀ sí tó àwọn kan ń bẹ tí wọ́n ní àwọn fẹ́ rọ́ lọ́hùn ọlọ́run jágbe mọ́ wọn ilẹ̀ ń mì mọ́ wọn lẹ́sẹ̀ wọ́n rọ́ lọ́n fín àwọn ìpín kan àwọn ń jọ́sìn fún màálù ṣùgbọ́n àwọn ìpín kan wá ń bẹ nínú wọn ọlọ́ni wa mi kọ́ omi Musa ó ń bẹ nínú àwọn ìjọ Musa yìí torí pé kò sí báwọn èèyàn búburú ó ṣe pọ̀ tó àwọn ẹni lẹ́nu wà nù wọn wọn wà lè mọ́ pọ̀ tó àwọn ẹni ibi kọ́lọ́n kó sọ wá ń bẹ̀ ọlọ́ni wà mí ń ka omi Musa mí yẹn mí ń tẹ̀bù ìdì ó ń bẹ nínú wa nínú àwọn ìjọ Musa ummatun àwọn kan àwọn kan nínú àwọn tó tẹ̀lé Musa yahadu nabil haqqi òdodo àwọn ń tẹ̀lé òdodo ìlànà òdodo ni wọ́n ń tọ̀ gbogbo tí Musa bá ti sọ fún wọn wọ́n dùn ó lérí ẹ̀ ní Musa bá ti ní òda wọn ó jìnnà sí i ṣùgbọ́n wọn ò pọ̀ nínú àwọn tó tẹ̀lé Musa wà bihi àádìlún pẹ̀lú òdodo yìí wọ́n dúró tọ́ pẹ̀lú òdodo gbogbo ìgbà náà nírú ẹ̀ ń bẹ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi náà lè umma mi sataftariku ummati àwọn àlè umma mi náà wọ́n pín sí ọ̀nà mẹ́tàléníàádọ́rin seventy three anabi ní fi nnar anábì ní gbogbo wọn náà ní ó fara gbaná àyàfi ìpín kan ṣoṣo ìpín kan ṣoṣo ọ̀hún anábì ò dárúkọ ẹgbẹ́ kankan kò dárúkọ ọjọ́ kankan kò dárúkọ àáfàá kankan anábì wá sọ àwọn ìṣesí khasois characteristics wọn lànàbì sọ ó lè wá wà lára oníkálukú kóníkálukú náà wà máa wò ó sóńbẹ́ lára tòun náà anábì láwọn ìpín kan ọ̀hún àwọn náà làwọn tó ṣe wípé ma kana ala ma ana alayhi wa ashabi anabi láwọn tán bá gbé ẹ̀sìn wọn lérí bẹ́mi anabi ṣe ṣe àtàwọn sàábẹ́ mi tí wọ́n bá ṣe islam wọn bẹ́ẹ̀ àwọn ní ìpín kan ṣoṣo tí wọn ò ní tọ́ná wò ká tó wà lìjẹ́ náà ẹ jẹ́ ká wọ́n máa bẹ̀rẹ̀ wọn wò nínú ẹgbẹ́ yín nínú ìjọ yín nínú mọ́ṣáláṣí yín nílé kéwù yín ṣé bẹ́ẹ̀ lẹ́ ṣe ń ṣe báwọn ẹbí ṣe ṣe ẹjẹ á da padà ṣùgbọ́n àlàyé tá à ń ṣe bọ̀ tẹ́lẹ̀ bá a fẹ́ ṣe ìyàwó á ṣe bó ṣe wù wá bá a fẹ́ ṣe kó mọ á ṣe bó ṣe wù wá bí èèyàn bá kú fún wa á ṣe bó ṣe wù wá bá a fẹ́ kírun á kì bó ṣe wù wá bá a fẹ́ gbààwẹ̀ ìfẹ́ inú la fi gbà á kọ́lọ̀ ń ń bẹ̀ hmm. irú nǹkan yẹn kì í látúbọ̀ tán dáadáa mùmíní mùsùlùmí òǹlẹ̀ tó jọwọ́ ara rẹ̀ lẹ́kẹ́ bọ́lọ̀ ń ṣe wíwá náà bí ṣe sọ láti fẹ́ máa ṣe èyí ló lè lábọ̀ tó bá dijọ́ gbẹdàlẹ̀ kìyàmá iní máa fà á táwọn àáfàá súnà fi máa ń pariwo ẹja ṣe bọ́lọ̀ ń ṣe wí ẹja ṣe bá náà bí ṣe wí àlẹ́yìn míì àlókè míì lẹ́yìn ọ̀run. wàhálà àtàkùn rọ̀ṣọ̀lù fàkùrù ọlọ́run ọba ní gbogbo ń tàn ẹ́bí bá mú wá báyìí ẹ̀dí mú ìtànẹ́bì bá ní kẹ ẹjáwọ́ ń bẹ̀ ẹjáwọ́ ń bẹ̀ ẹ páyà ọlọ́run ọba bọ́lọ̀ ń ṣe láàánú tó bẹ́ẹ̀ níyà rẹ̀ le báànú ọlọ́run ṣe pọ̀ tó bó bá fẹ́ fìyà jẹ̀yàn náà ọ̀kọ́tọ̀pọ̀ ìyá ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọdé wáyà látara àdéhélé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ń bẹ nínú àwọn tó tẹ̀ lánàbí Ìsá náà aleyhi salatu wa salam ìgbà tí Ìsá ọmọ Maryam sọ pé man ansari ila Allah qala al-hawariyuna nahnu ansarullah. فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى kàmá kọ́lá Isa bin Maryam ọlọ́run ọba ní ànábì sọ fún àwọn èèyàn yá ayọ̀ alladhina amanu ọlọ́ni mo gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́. kúnú ansar Allah. àbá àkànníjà kan ọlọ́run ní kúnú ansar Allah gbóyè ọlọ́jọ́ yẹn ansarudin. bọ́yọ̀ fẹ́ fi gbowó lọ́wọ́ àwọn ansarudin ó ń torí pọ́n lọ́wọ́ bá ní kúnú ansarallah. kúnú ansarallah. ìgbà wo ni ansarudini ni wọ́n dá sílẹ̀ ìgbà wo lọ́wọ́ ti sọ̀rọ̀ tiẹ̀ bí nǹkan bá ṣe rí ni ká ṣe wí kúnú ansarallah ọlọ́run ní gbogbo yín ẹgẹ́ ni tí ó máa ránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ gbogbo àyè tí kò wá bá wà ẹ máa ran sí ọlọ́run ọba lọ́wọ́. bàbá kọ́lá Isa bin Maryam lè wà wá. gẹ́gẹ́ bí ẹ má sì mí gbọ́n gbèsè tí mò ń kọ́ ọ̀dọ́ máa sáró dín ni o ṣùgbọ́n ẹni tó tutù kutu yẹn lásán pọ́lọ́run ò sọ bẹ́ẹ̀. kàmá kọ́lá tá a bá sọrí nǹkan tí ò da náà sáró dín náà eléyìí tá a dín ní ṣe yóò da a sọ bẹ́ẹ̀. gbẹgbẹ́ mi náà bá ọlọ́run ọba wa sọ nínú alukur'an ọlọ́run ọba ní kama qala Isa ibn Maryam lil hawariyyin. kama qala Isa ibn Maryam lil hawariyyin man ansari. gẹ́gẹ́ bí Isa ọmọ Maryam ó náà sọ fáwọn tí wọ́n tẹ̀lé gẹ́gẹ́ bá nàbì ṣe ní sàábé ó kọ àwọn sàábé Isa ọmọ Maryam ní hawariyun wọ́n yí pa àwọn ní sàábé àwọn hawariyun òun làwọn ọmọ lẹ́yìn Isa ọmọ Mariam àwọn tí wọ́n gba tiẹ̀ lójú ẹ̀ tí wọ́n tẹ̀lé lẹ́yìn ó wá dojú kọ wọn. kama qala Isa bin Maryam lil hawariyina man ansari ila Allah. àwọn tí máa tẹ̀lé èèyàn pọ̀ ṣùgbọ́n àwọn tó fi inú fẹ́ ni èèpọ̀ anabi Musa wa ń béèrè pé gbogbo bẹ́ẹ̀ ṣe tẹ̀lé mi yìí man ansori ila Allah ta ló ṣe tán láti kún mi lọ́wọ́ ta ló ṣe tán láti ràn mí lọ́wọ́ lórí iṣẹ́ ọlọ́run ọba tá a jọ gbé lọ́wọ́ yìí tẹ́ni tó lówó ọ̀nà wo tiẹ̀ síbẹ̀ tẹ́ni tó nípò ọ̀nà pò tiẹ̀ síbẹ̀ tẹ́ni tó mọ èèyàn ó lo ìmọ̀ yẹn tiẹ̀ síbẹ̀ tẹ́ni tó nímọ̀ tayé ó lo ìmọ̀ ayé yẹn síbẹ̀ tẹ́ni tó nímọ̀ ẹ̀sìn ó lo ìmọ̀ tẹ̀sìn yẹn síbẹ̀ tí ó sì ní wo pò ń ṣe fẹ́fọ̀ fẹ́nìkan anabi isa wa sọ bẹ́ẹ̀ man ansori ila Allah qala al-hawariyuna nahnu ansarullah. àwọn tí wọ́n tẹ̀lé isa níjọ́ náà wọ́n láwa ṣe tán láti ran iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ tó o bá ló ti yá ó ti yá wa náà. naam. فآمن طائفة من بني إسرائيل وكفر الطائفة àwọn ọmọ Israel tọ́lọ́wọ́n bá rán anábì Ìsá sí gbogbo wọn kọ́ náà ni wọ́n ṣe gba tiẹ̀ àwọn kan wọ́n gbà á gbọ́ àwọn kan wọ́n ṣàìgbàgbọ́ sí bí ó sì ṣe máa rí náà nìyẹn ìdí nìyí tó fi jẹ́ wípé títẹ̀lé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ti pátápátá ibẹ̀ lọ́lá wà ibẹ̀ làṣeyọrí wà ibẹ̀ nífọ̀kànbalẹ̀ wà ọlọ́run ní bá a ṣe ráwọn ọmọ Israel tí wọn ò gba ti ànábì Musa tí wọ́n yapa àṣẹ a sì ráwọn kan nínú wọn tó ṣe wípé ummatun yahaduna bil haqqi wa bihi قوم موسى أمة يهدون بالحق يمدون بالحق وبه يعدلون ọlọ́run ń bẹ nínú àwọn ọmọlẹ́yìn ànábì Musa àwọn èèyàn kan يهدون بالحق lórí òdodo ni wọ́n dúró lé òdodo ni wọ́n ń tọ̀ وبه يعدلون òdodo ni wọ́n sì fi ń lo gbogbo ìṣẹ̀mí wọn wọ́n sòdodo wọ́n ṣe déédéé pẹ̀lú òdodo ọlọ́run ọba ọba tí máa sọ̀rọ̀ tí máa ń yán ni ló fi jẹ́ pé bẹ́yìn bá ń sọ pé ah, kò sáfàárẹ̀ mọ́ má sọ̀rọ̀ báwọn tí àbòsí ni kéèyàn máa generalize sọ̀rọ̀ torí pé gbogbo àfa àkọlọ ọmọ tí ó gba àfa àdúgbò yín ọba sẹ́ni rí ń bẹ̀ só ti dádúgbò mi kò ságbàlagbà rí mọ́ ó lè má ságbà rí nu fámìlì tìyín agbárí lè wà nu fámìlì mi bọ́yọ̀ o lè sọ pé àgbà rí ò pọ̀ mọ́ ó ṣe déédéé nínú ọ̀rọ̀ àfa dáadáa ò fẹ́ pọ̀ mọ́ àwọn àfa kan kò dáa wọ́n sọ pé àfọ̀ dáa ẹ̀kọ́ wà bọ́lọ̀hún sí máa ń sọ̀rọ̀ ní Quran ọlọ́run kì í generalize níbi tó ti yẹ kó sàdáyẹn rí lọ́lọ́run fi sọ pé àwọn tí wọ́n tẹ̀lé Musa náà ara àwọn tó ṣe tọ́lọ́run bẹ́ẹ̀ o bó ti wulẹ̀ ká sọ pé ayé bàjẹ́ tó bàjẹ́ tó á máa àwọn kan tí wọ́n ṣe tọ́lọ́run tí gbàgbọ́ tiwọn náà yóò súnmọ́ táwọn ẹni àkọ́kọ́ bó ti wùlẹ̀ káyé burú tó bá a ti ń sọ pé ah, àwọn olóyìnbó wàhálà dáadáa náà ń ṣe bẹ̀ wọn lójútì bẹ́ẹ̀ yẹn bá débò míì yálà ní London àbí ní US ó rò pé Saudi Arabia ló wà ní wọ́n ń pe city kan ní Birmingham ní UK bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ ẹ rò wípé bóyá Saudi ó lẹ́wà ní kódà ẹ kùn máa pé ah, ṣé Saudi gan-an lè ah, bẹ́ẹ̀ ṣe rí àwọn èèyàn máa ṣe àwọn ọmọ èbó ẹlẹ́hà ọ lọ ní kàkún ẹ mọ̀ pé ṣé London náà ní níbí bọ́lá ọlọ́run ṣe rí nìyẹn bó ti wulẹ̀ kí dúdú dúdú ó pọ̀ tó funfun yóò wà ń bẹ̀ bó ti wulẹ̀ ká yóò bàjẹ́ tó àwọn ẹni ire náà ó máa wà ń bẹ̀ kọ́lọ́n kó máa ṣèmi àti ẹ lọ́kànnà àwọn tí ó máa jẹ́ ni ire ní gbogbo àsìkò tá a bá wà ọlọ́run bá wà ní wakọ̀tọ́ anáhùn bákan náà obi ò da má generalize obìnrin tó da ń bẹ bóyá èyí tó gbélé òun lè má da má bá bi èmi léèrè pé sóbìnrin mi da kò sóbìnrin tó da tó wọn <laughs> ìwọ ni ó sọ tiẹ̀ bẹ́ẹ̀ àbúrò ní sọ tiẹ̀ bẹ́ẹ̀ ó wá ṣeé ṣe yẹ pé lọ́dọ̀ tiẹ̀ tí ò bá da má wàá generalize ó ní ó ń bẹ nínú àwọn obìnrin àwọn tí ò da kéèyàn ó máa maintain justice téèyàn bá ń sọ̀rọ̀ má máa má máa kọjá bí tí ò dé nínú àmì pé èèyàn jólódodo téèyàn bá sọ̀rọ̀ ni àpèjúwe bẹ́ẹ̀ wá pọ̀ nínú Quran obìnrin ọkùnrin ò dáa bàbá rẹ ọkọ rẹ lè má ṣùgbọ́n yóò túmọ̀ sí pé ọkùnrin tó kù ká ṣe jàǹbá fún rí túmọ̀ sí pé gbogbo ọkùnrin ńlanu eh, eh, lọkùnrin láà àìsọ̀rọ̀ bá yẹn o lè sọ pé ó ń bẹ nínú àwọn ọkùnrin ẹni tí ò da ọ̀rọ̀ yẹn wọlé déédéé wà ń bẹ̀ yọ̀rọ̀lẹ́dínà amanu takula wakulu kawula sẹ́dídà ọlọ́ọ̀ni ẹ máa sọ̀rọ̀ bó bá ṣe rí ẹ máa sàsọjù ẹ máa sọ àsọlé nínú ọ̀rọ̀ ìyẹn fi ń júwe ẹni pé ìyẹn jólódodo lọ́lọ́run ọba fi wá sọ bó ṣe sọ bọ̀ lọ́run ó tún bẹnu àwọn tó tẹ̀lé Musa àwọn ẹni rẹwà nu wọn ọlọ́run ọba sọ bẹ́ẹ̀. وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون ó tún wá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ bá a ṣe darí bá a ṣe fẹ́ mọ béèyàn ṣe máa darí àwọn èèyàn tó bá ti di wípé àwọn èèyàn tó ń darí ó ti ju mẹ́ta lọ wọ́n ti pọ̀ ló ń kà pípọ̀ wọn yẹn ó ti ju tí ọwọ́ rẹ̀ lè ká mọ́ nínú àwọn tí ó ń bẹ lẹ́yìn rẹ̀ yẹn olórí tútù ó máa bẹ́ńbẹ̀ olórí gbígbẹ yóò máa bẹ́ńbẹ̀ ẹni tá a sọ fún lẹ́ẹ̀kan tí ó gbọ́ ó ń bẹ́ńbẹ̀ ẹni tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ bá ti fi pàpà ọ̀pọ̀pọ̀pá kún tiẹ̀ òun ò ní gbọ́ tó bá ti di pé nǹkan ti ń pọ̀ wọ́n ní bí irun bá kún a máa níná yorùbá ló sọ bẹ́ẹ̀ bí irun bá ti kún àmà ní èmi wá ní bó ní irun ọba tún ṣe bí irun bá kún bọba tún ṣe kò lè níná òwe yẹn nìkan ló pòwe yẹn ẹ rí i pé yorùbá máa yorùbá máa wọn máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó bá ti sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tó mọ ọ̀rọ̀ gbọ́ wọn ó tún ọ̀rọ̀ yẹn ṣe àfa ṣe wáàsí ẹnìkan wá ní ah ọlọ́run ìmọ̀ àfa yìí ọlọ́run mẹ́jọ bàjẹ́ ah ọlọ́run jogún yìí ẹni ni yẹn ẹni tí ó wàá sọ̀rọ̀ lẹ́yìn yọ wá nítọ̀ lóòótọ́ yìí mọ́ pọ̀ pípọ̀ ọmọ lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ba jẹ́ gan ni torí pé bí irun bá kún pọ̀ àmọ́ níná àwa nítọ̀ bó ní irun ọba tún ṣe bí irun bá kún bó ní irun bá tún irun yẹn ṣe dáadáa iná ò lè ṣe ń bẹ̀ bí màá bíbẹ̀rù ọlọ́run bá tẹ̀lé kò lè níná kò lè ba ayé jẹ́ yóò tún ayé ṣe ni bó ṣe gba èsì ọ̀rọ̀ ó náà ti mọ̀ pé n tó ń sọ yẹn ó yé àwọn tí ó sọ̀rọ̀ yẹn sí látara àdé eléyìí báwọn èèyàn bá wá pọ̀ lẹ́yìn tí wọ́n wá fi ọ́ so lérí Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ olùdí ẹ̀kọ́ kan wọ́n ṣe sẹ́mínà kan lọ́dún kan wọ́n ní. Ni administrative skills acquisition sẹ́mílà òdi bíi ọjọ́ mẹ́ta ni mo wá wò ó à ah, ọlọ́run ti sọ gbélé inú Kùránì ànábì ti ṣàlàyé gbogbo ẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn wà wọ́n tún ṣe wọ́n fi wọ́n tún ṣe dáadáa wọ́n gbé kalẹ̀ bíi páwọn náà ṣẹ̀ṣẹ̀ gbé wá ṣùgbọ́n ẹni tọ́rọ ọlọ́run bá yé làákà yóò tún máa wà ah, Kùránì ti sọ ní tí wọ́n sọ yìí so látara àdé eléyìí nínú àwọn ẹ̀kọ́ kan òun la tún fẹ́ bọ́ sínú ẹ̀ nípa pé tá a bá láwọn èèyàn tó pọ̀ ìwọ nìkan ò lè darí ẹgbẹ̀rún èèyàn ó wàá ronú bó o ṣe fẹ́ pín iṣẹ́ yẹn ó wàá pín ọ̀yá ẹ̀yìn division kan lélẹ̀ unit kan mo fi lè head eléyìí tún kó àwọn kan jọ láti bí síbí ìwọ torí pé kò rọrùn fún ọ kó o máa àtẹ́ǹdì sí gbogbo wọn ṣùgbọ́n àwọn olórí yẹn o lè ṣe mítì pẹ̀lú wọn ó wàá láǹfààní àti darí ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún èèyàn perfectly Buhari nìkan ò lè darí gbogbo wa lábẹ́ ẹbẹ̀ yẹn àwọn governors wà ń bẹ̀ àwọn ministers wà ń bẹ̀ commissioners wà ń bẹ̀ chairman local government wà bẹ̀ council, ń bẹ̀ ń bẹ̀ àwọn ọba ń bẹ̀ ń bẹ̀ tó bá ti fẹ́ ṣe nǹkan kan lákùrẹ́ aránṣẹ́ sọba àkúrẹ́ èyí tó bá ní í ṣe pẹ̀lú traditional tó bá dé tó ní í ṣe pẹ̀lú state yóò bi gọ́fúnà léèrè torí pé gọ́fúnà ni ó mójútó gọ́fúnà náà òun náà tún láwọn commissioners commissioner náà tún ní pa bó ṣe rí nìyẹn ọlọ́run ti yanjú ẹ̀ ti pẹ́ ọlọ́run fúnra rẹ̀ gan ó lò ó bẹ́ẹ̀ látọ̀dọ̀ rẹ̀ kò sí tọ́lọ̀ wọn bò lè dá ṣe fún rẹ̀ ṣùgbọ́n ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́ ìgbà tó fẹ́ ṣètò òjò ó fi màláíkà mikael ìwọ máa mójútọ́rọ̀ òjò àti tó ní í ṣe pẹ̀lú atẹ́gùn sọ́nà ò lè control ẹ̀ fúnra ẹ̀ ó lè ṣe ṣùgbọ́n fìyẹn síbẹ̀ kó máa report yóò give a report ọlọ́run ni lọ ṣe báyìí nípa ti iṣẹ́ tẹ́dà ń ṣe oyin àwọn kan ti wá náà màláíkà nípa ẹ̀mí oyin amọ́lákùnlé mọ́ọ̀tì wọ́ ọlọ́mọ gbẹ̀mí wọn bọ́lọ́run ṣe pínṣẹ́ fún gbogbo àwọn mọ̀lẹ́kà nìyẹn tó fi dórí Jibril ọlọ́run fẹ́ jẹ́ kó yé wa wípé division of labour tí nǹkan bá ti pọ̀ jù lọ́rùn kan kò ní í sí productivity bó ti tọ́ àti bó ṣe yẹ bó ti wulẹ̀ kó gùdù tó ó wàá pín gbéra ìwọ sójú àwọn eléyìí ó yá máa give report fún mi ó wàá lè láǹfààní àti mọ̀ tó ń lọ ní gbogbo division láì ṣe pé o sì jókòó pẹ̀lú wọn èyí kì ise tuntun ẹgbẹ́ ah, orí àwọn òyìnbó pé irọ́ ni wọ́n jí wò náà nínú ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run ti sọ tẹ́lẹ̀ láàfin rí ní tó jọ bẹ́ẹ̀ àbí ìpìlẹ̀ rẹ̀ gan kì í ṣe ní tó jọ bẹ́ẹ̀ ìpìlẹ̀ rẹ̀ gan látàyè anabi musa ṣáájú kánabi kí ó tó délé ayé ọlọ́run bá wá ní wa qatta'nahum muthnatay ashrata ọlọ́run ọba ni a sọ fún ànábì musa wákọ̀ tán àná wáfà rọ̀kùdáhùn a ní kí musa gbogbo àwọn ọmọ israel tó ń kó lọ yìí kó pín wọn ìfúnnata aṣárata asibáta ní umama kó pín wọn sí ìpín méjìlá kó pín gbogbo wọn sípín méjìlá. Si ìpín méjìlá kọ̀ọ̀kan kó wá máa jẹ́ àwọn ọmọ Yakub méjèèjìlá torí pa níbi Yakub aleyhisalatu wasalam òun gan ni wọ́n ń pè ní Israel àwọn ọmọ tó bí banu Yakub náà ń pè ní banu Israel lákọ̀bù rẹ̀ ìnagijẹ anabi Yakub òun ni Israel àwọn ọmọ méjèèjìlá tó bí àwọn ni wọ́n fọ́ọ̀mù ọmọ Israel àwọn náà fọ́ọ̀mù Israelite ìgbà tí Ọlọ́run wá kó wọn sábẹ́ ànábì Musa tó ń kó wọn ó wá pín wọn sọ́nà méjìlá lérí ìdílé ọmọ kọ̀ọ̀kan ní ọmọ ànábì Yakub hmm. ó pín wọn sọ́nà méjèèjìlá kó lè rí wọn darí àṣẹ ni látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ni wọ́n kọ́ tọ́ àná ìfúnnatẹ́ aṣọ́rata àsìbátan àsìbátun yẹn síbìtì nídìílé ìdílé ìdílé méjèèjìlá náà ló fi pín wọn ìwọ lágbájá ọmọ yakub káwọn kan kó bọ́ sọ́dà ń tiẹ̀ ìwọ lágbájá ọmọ yakub àrọ́mọdọ́mọ yakub káwọn yìí náà kán wà lọ́ndà tiẹ̀ ó wá ṣe wọ́n ní umaman wọ́n wá níbi division ìjọ ìjọ ó pín wọn bẹ́ẹ̀ sọ́nà méjèèjìlá. وقوله أن اضرب ẹ wá máa wo ohun tọ́lọ́hún fẹ́ fààyàn níbẹ̀ ọlọ́hún fẹ́ kí dídarí yẹn kó lè rọrùn fún Musa ẹ̀rí táwọn ìjọba tábàlà wọn fẹ́ ṣe nǹkan fáwọn àgbẹ̀ wọn ò ní lọ́ọ́ mọ báwọn àgbẹ̀ lóko lẹ́yọ̀kọ̀ọ̀kan wọn ni ẹ wà ní gúrùpù abẹ́ẹ̀kọ́ ẹ kóra jọ ẹ wá wá ní ohun kan ẹ̀yin mélòó ló ń bẹ ẹnu yín ẹ̀yin five hundred àti màáyín ẹ̀yin mélòó ló wà nù yín ṣùgbọ́n pé ká máa lọ bá yín lẹ́yọ̀kọ̀ọ̀kan yẹn kò ní í ṣeé anabi musa aleyhi salatu wa salam ó fẹ́ máa darí ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn ó wá pín wọn sọ́nà méjìlá pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ìgbà tí wọ́n wá ń lọ wọ́n bá dójú ọ̀nà wọn ní musa afẹ́ mú mi jẹ̀mọ́ omi wo níbẹ̀ ní desert ìwọ ló kó akóhùnbí tá a wá ẹ̀wù nǹkan afẹ́ mú mi o àrùn mi mú lọ́dọ̀ fìràwọ́n náà o afẹ́ mú mi anabi musa wá dúró títí níbo láti omi dàbá yìí ẹ wo iye àwọn èèyàn tí wọ́n fẹ́ mú mi wọ́n wá súnmọ́ ìgbà tí wọ́n rìn lọ wọ́n wá débi àpáta kan wọ́n ní àwọn olómọ afẹ́ mú mi gẹ́gẹ́ bí àwọn anabi ọlọ́run anabi musa wá ra ọwọ́ sọ́dọ̀ pé àwọn èèyàn yìí wọ́n fẹ́ mú mi àìrómi mú ní yóò dá wà lálẹ́ ìwọ ní kí n máa kó wọn lọ níbo ni musa ń kó wọn lọ Palestine ló ń Palestine nìkan yìí náà ó ló ń kó wọn lọ ṣùgbọ́n nígbà náà kí n ṣe Palestine ló ń jẹ́ Ṣáàmù níbẹ̀ Baitul Maqdis ìdí nìyẹn tó jẹ́ pé odidi ìlú kan jẹ́ Kudus níbẹ̀ ibẹ̀ ló ń kó wọn lọ ṣùgbọ́n kò rí wọn kó débẹ̀ a padà máa wọnú ọ̀rọ̀ yẹn kódà yẹn gan ó fà á wọnú ìtàn Palestine ní ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀rí pé àwọn Júù náà ni ẹ̀wò tán bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ògbọ́lọ́nù tafsir àyà síbẹ̀ ká lè mọ ta ló ní Falasini gan ṣé jù lónìí ni ṣé mùsùlùmí lónìí ni ṣé christian lónìí ni kò fẹ́ẹ̀ sí ìran kankan ní àwọn ànábì ọlọ́run tí ò gbàbẹ̀ kọjá látara àdí eléyìí wọ́n wá ní afẹ́ mú mi ọlọ́run wá sọ fún musa wípé fọkànbalẹ̀ ojú ò tì ọ́. ìdí kọ́ musa lè kọ́ omi hí. ọlọ́run ọba ní ẹ lọ rántí nígbà táwọn ìjọ Musa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní túláàsì Musa pé àníṣe afẹ́ mú mi ìstẹ̀síkọ́wù wọ́n wá tọ́lábù sákìyì pé afẹ́ mú mi wọ́n wo mọ́ Musa bẹ́ẹ̀ pé afẹ́ mú mi. àkùnrin ọkùnrin bí a sọ kàlùfàjà. ọlọ́run ọba wa pa Musa láṣẹ pé fọkàn balẹ̀ àpáta tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣe bọ́ pa ń bẹ lọ́wọ́ ẹ. ọ̀pá ọwọ́ rẹ̀ àsọ́ọ̀kà ọ̀pá tí Musa mú lọ́wọ́ jí fi ń dara ọ̀pá Musa ẹlòmíràn mọ́ ní oníyọdún tí Musa fi rí ọ̀pá yẹn mọ́lẹ̀ tó fi bẹ̀ lọ́hùn ah, ni irọ́ ni kò sí irọ́ ni gbogbo yẹn níbi ọ̀pá ọ̀hún ó ni Ọlọ́run ló yẹn di nǹkan mọ́ lọ́wọ́ ìgbà Musa léèrè ní Musa kí ló kọ́lá ya á sọ yà ọlọ́wọ́ bá ní má bí yẹmí ní kí. ìdọ́fìlẹ̀ màá pé ṣe pé Musa ló lórí ọ̀pá yẹn fi dà bẹ́ẹ̀ ìgbà tí fẹ́ rán Musa ń ṣe ọlọ́run bá nílẹ̀ Musa ọ̀pá kí èwo ní ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ yìí Musa kí ló mú lọ́wọ́ lọ́wọ́ ọ̀tún rẹ yẹn Musa nílẹ̀ pa ni. tí mo bá rìn lọ títí tó bá rẹ̀ mí mo máa ń rọ̀gbọ̀kún lérí ẹ̀ táwọn ẹranko mi bá sì fẹ́ jẹ nǹkan tẹ́nu wọn ò bá lè tó màá fi já látòrí igi fún wọn fi á máa rebo ọ̀kọ̀rọ̀ mo sì tún máa fi ṣe nǹkan míì fáǹfààní mi kò jù bá ń lọ ọ̀pá lásán bí ọ̀pá fúlàní ṣùgbọ́n lòun wá fẹ́ sọ ọ̀pá yẹn di nǹkan mọ́ Musa lọ́wọ́ ọ̀pá yìí náà lọ́lọ́run ní kó jù sílẹ̀ tó dejò ọ̀pá yẹn náà ni nínú iṣẹ́ tọ́pá yìí tún ṣe ọ̀kan tún lélẹ̀ ọlọ́run bá ní rẹ̀ Musa ìgbà táwọn èèyàn yìí ti wo ọmọ ọpá wọn fẹ́ mú mi ọlọ́run wá ní anédèrè bí aṣọ kàlẹ̀ hajar fi ọ̀pá rẹ̀ yẹn fi na òkúta. ọlọ́run bá ní tó o bá fi lè na òkúta yẹn ní tí ó jáde ń bẹ̀ ojú ìṣẹ̀lẹ̀ru omi méjìlá yóò sì tú pú jáde látara àpáta yẹn ó sì jẹ́ méjìlá torí pé òun náà ló ní kó pín wọn sí méjìlá tẹ́lẹ̀ ẹ wọ́n lọ́hùn kó lè létò ọlọ́run ti mọ̀ pé wọ́n béèrè omi níwájú kan tó débẹ̀ ọlọ́run ti ní kí Musa pín wọn sí méjìlá tó bá lọ jẹ́ pé ẹyọ kan náà ni gbogbo wọn jẹ́ wọ́n para wọn níbi múmu mi wọ́n tira stampede ó ṣẹlẹ̀ ẹ mọ̀ kí ìṣètò ọlọ́run bẹ́ẹ̀ yẹn sẹ́yìn ilẹ̀ gbọ́n ni àbọ́lọ́ ọlọ́run ló gbọ́n bá a ṣe ṣe bí jàmọ́ káwá ṣe lẹ̀kùn kan sí gbogbo onú bì náà láàmú gbà wọlé bẹ́ẹ̀ láàmú gbà jáde kò bá lànà tọ́lọ́mọ ẹlò ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àwọn civil engineers lélẹ̀ structural engineers á sọ fún un pé ó ń bẹ á prove ẹnu Quran náà wáyé tọ́lọ́run fi sọ wípé méjìlá ni kò jẹ́ torí pé oníkálukú ó mú tiẹ̀ stampede ò ní ṣẹlẹ̀ ọlọ́run ọba ọba létò ni bọ́ bá ń ka quran ẹ máa ronú sí quran púpọ̀ ọlọ́run ọba wa ní kó fi ọ̀pá na àpáta yẹn bó ṣe fọ ọ̀pá nà. ọlọ́run ọba ní fáńbàjà sátí fáńbàjà ọlọ́run ọba ọ̀tọ̀ pé fàkàrọ̀já tí kẹ́lìmọ̀ ìmbàjàsà ẹ̀ẹ́dì pé gbólóhùn yẹn tóbi lẹ́nu ìbàjàsà ó kàn tú bú ẹ̀rì bá ṣe tú náà ó tú bú jáde mi ìmọ̀ english náà fẹ́ fi gbìyànjú jáde <laughs> na ó gush out <laughs> fanbajasat. ọlọ́wọ́ bá ló bá tú bú jáde ìṣẹ̀lẹ̀ lọ́nà méjìlá látara pátá. ọ̀nà àyíká olùwà ọlọ́run ọba ní kó wá àwọn èèyàn kọ̀ọ̀kan ló wá níbi tí ó ti mú mi tiẹ̀ tí ò ní kọlura wọn ìpín kọ̀ọ̀kan yá àwọn gúrùpù tèmi dà ẹ̀yẹ̀ ìjà mú kan gúrùpù kejì mú kan kò wá sẹ́nìkan tí ó sọ pé àwọn òró mi mú àkọ́kọ́ náà yóò sèfù time kò ní í gbàsìkò tó bá jẹ́ pé ẹyọkan ló wà ń bẹ̀ tí gbogbo wọn wá lọ ọbẹ̀ àkọ́kọ́ wọn ò ní rí mu dá ibi tí wọ́n ti mú ẹnìkan ó tì ọ́ ń bẹ̀ ibi tó ti tì ọ́ ọlọ́tì ọ́ ṣubú ìkanra bó ti ọ́ ṣubú yẹn lọ́mọ bábọ̀ ibi tó ń ti gbẹ́nu síbi kíní tó mú mi yóò ti orí ẹ̀ wàhálà ó ṣẹlẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn tí wọ́n máa ń ṣe arrangement sitting arrangement gbogbo ẹ̀ ló lẹ́kọ̀ọ́ ọ̀dà ẹ mọ̀ tó eléyìí síbí ẹ tó bẹ́ẹ̀ ẹ jẹ́ kálàfọ́ wà ń bí gbogbo àwọn nǹkan yẹn ẹ̀kọ́ ni Islam ti kọ́ wa tẹ́nìkan bá wà ń bẹ tí ò bá létò ẹ sọ fún pé islam ti yé dáadáa náà o gbúdọ̀ wà organized as a muslim o gbúdọ̀ wà organized tọ́ba wá ṣe gbogbo nǹkan dátúratú o níbi tó ń fìsà náà sí ẹ mọ̀ wà pọ́n kápọ̀ bá díjú bọ́ bá díjú tó wọlé tí ò sí ná ọmọ ibi tí sànà ọmọ ibi tí ó ti lọ mú sànà ọmọ ibi tó gbọ́ bẹ̀ sí ṣùgbọ́n tó bá ti di pé lóbìnrin tán èyí mọ ibi tí èèyàn fi nǹkan sí mọ́ àbúrò ni bó o fi kí ibi kan ń bọ́ àpàdé ta ló mú kí ah, àwọn ọmọ yín náà fi ṣeré tọ̀ ó ti gba sùúrù o ní mọ ibi tó fi nǹkan sí mọ́ tán bá ti mu ò ní fi bẹ̀ mọ́ ṣùgbọ́n ìyẹn ìṣètò ètò ní kí gbogbo ẹ̀ kí gbogbo nǹkan ó létò ọlọ́run ọba wa rárá fún wa ní ẹ̀kọ́ níbẹ̀ yẹn ó wá fẹ́ ká lọ jókòó ká ronú sí kí ló dé tó fi kún wa sọ́nà méjìlá kí ló dé tó fi jẹ́ pé ìgbà tómi yẹn fẹ́ jáde ìpín ọ̀nà méjìlá kán má bàa tẹra wọn pa kí gbogbo nǹkan yẹn lè kárí kí wọ́n má bàa wá níra wọn sínú torí pé tó bá padà dìjà èyí omi wọn ò ní rí mu musa ò ní lè rí wọn control ìyẹn náà jẹ́ kọ̀ fún gbogbo ẹni tó bá jó lórí wọn ni kò pé nǹkan fáwọn èèyàn ó fẹ́ pín nǹkan fáwọn èèyàn ẹgbẹ̀rún gbogbo wọn ni wọ́n dúró báyìí ọ̀wá ni ẹ máa wá ẹ máa wá ẹ máa gbà ẹ máa gbà ah, ẹnìkan gba mẹ́wàá ẹnìkan ò ní rí kankan gbà gbogbo àwọn nǹkan wọn yìí ó ṣe pàtàkì nǹkan fi ń pè yẹn ní olórí tó létò adarí tó mètò ònìyẹn ọlọ́run ti kọ́ wa nínú alukur'an. ọ̀nà àdìbá kúlò náà ṣe ń ọlọ́run ọba ní kókó dá alimakulu unasi mọ́ṣọ́rọ́ba gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan pátá oníkálukú ló mọ ibi tí ó ti mú mi tiẹ̀ kò wá dojúrú group a group b gbogbo ẹ ti létò ìjókòó àyè àwọn àfàrẹ àyè àwọn olówó rẹ̀ àyè àwọn gbèsè mẹ̀kúnnù <laughs> gbogbo ẹ ti létò kéèyàn wá jòkó láàyè kankan ní ẹyẹ dìde fẹ́ lómi a máa dùn yàn nígbà sẹ́mi ní ìṣèyàn ni ẹ dìde irú yìí kọ́lẹ̀ ń jòkó bí ṣùgbọ́n tó bá ti létò ìwọ náà ti irú wọn bá o ti mọ ibi wọn náà gúrúùpù ibi wọn náà bìlọ́ǹgì sí kàtígórì tiẹ̀ ọlọ́jọ́kùn bẹ́ẹ̀ ọlọ́run kó bá àforíjì Sheikh Adam Abdullahi Al-Alauri àti gbogbo àwọn àfáà wa tí wọ́n ti kọjá wọ́n ní lọ́dún kan gíjẹ wọn ní eléyìí gan mo wà ń bẹ ní adámásìngbà nìbàdàn wọ́n ń ṣe ètò kan wọ́n wá pè sheik adam wọ́n pè wọ́n wá bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó náà ni wọ́n pè àwọn àfa àbàdàn ìmáàmù bàdàn wọn náà wà ń bẹ̀ bí wọ́n ṣe wá jókòó àwọn àfa àti jókòó alhaji abdulaziz arikuche kọ́lá ọlọ́run kó bá foríjì àwọn náà òun náà ń bọ̀ sẹ́wọ̀n pé ààrẹ mùsùlùmí ni yóò wé láwàní tó mọ́pa lọ́wọ́ bí ṣe wá ń bọ̀ ọ̀gangan ààyè táwọn àáfàá jókòó sí òun ló ń bọ̀ tó fẹ́ jókòó sí pẹ̀lú ibi táwọn àáfàá wà bí ṣe wá ń bọ̀ àbádàmọ̀ àwọn àni ẹ sọ fún àríṣekọ́lá kó máa lo ààyè àwọn olówó ààyè táwọn àáfàá rí ọba àwòláwà níjú bẹ́ẹ̀ lọ òyìnbó àáfàá olówó nìwọ lọ jókòó sáàyè olówó bọ́n ṣe sọ̀rọ̀ yẹn ó ti wá dáàrin ọ̀nà ẹ̀yìn ò ṣe padà sí wájú ò ṣe wá mọ́ àwọn tó jẹ́ mc gangan wọ́n kàn sáré lọ fi tí kò bàbá létí pé àwọn náà ni ayé ẹ̀ náà ni bàbá ní ọ̀kan láàmúnú méjì ìmọ̀ kí n máa lu èkó báyìí tí ọba mi jókòó ń bì í ádámà ń lọ nìyẹn ẹni ó jókòó sáàyè kì sàfà àbáfà ni ọ <laughs> lọ jókòó láàyè olówó ọsàn ní pípẹ́ kọ̀ wá kúrò níbi tó dúró sí òun létà wà nìkan fún mike ó ní ní tóun fẹ́ sọ ni wípé pé kéèyàn respect àfa àlàyé òun respect bàbá dàmà pé ntí wọn ntó wù òun kò wá jókòó náà ní àyè àwọn àfa oníṣùgbọ́n ntí wọ́n sọ òótọ́ ni òun ìṣàfà pẹ̀lú tí wọ́n sọ òun lọ jókòó sí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sẹ̀sẹ̀ ń dàgàrú ń bẹ̀ yẹ torí pé kò sága tiẹ̀ ń bẹ̀ <laughs> bàbá dàmà ni àyẹpẹrẹ rẹ̀ àwa náà ò lè bá yín du àyè olówó à ń lówó alẹ́kọ́ yẹn ń kéwò a sì lè ṣe wáàsí kò jù báyìí náà lọ kò sówó níbi táyé bá ti ń náwó àwọn òní sọ̀rọ̀ ń bẹ̀ kóníkàlùkù ó dúró sáàyè rẹ̀ àìmọ́dúró kó wá láàyè ẹ̀ ní bí àbòsí kí la fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yẹn ni pé kó wá ló láyè kó wá ló sì níbi tọ́lọ́wọ́n bá fi ta kókó sí ààyè tí kó wá bá ti wá wà yẹn ká pọ̀n lé láàyè ẹ̀yẹn náà mechanic tí ń tọkọ̀ ṣe tó tó o bá ti pọ́n lé bó ti yẹ kó o pọ́n lé ó ti ọkọ̀ rẹ̀ pẹ̀lú bó ṣe tó náà ọkọ̀dọ̀ ọ̀bọ̀ láwà nílẹ̀ tó ti tó o bá ti fojú kéré ẹ̀ láàyè tiẹ̀ tó náà wà yẹn látara àdéhùn gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ọ̀nà ní Islam ti kọ́ wa ọlọ́run ọba ni wàá tọ́lálínà àléhìmúlọ́gọ́mọ́ wà á ń sálínà wà sálíwá. ọlọ́wọ́ bá ní nínú ìdẹ̀ra àwọn ọlọ́run tá a ṣe fáwọn ọmọ Israel téèyàn bá ń rìn ní desert oòrùn máa ń mú torí pé kò sígi tí ó ṣẹ́gi bòyàn kò ní sígi ńbẹ̀ ilẹ̀ ó gbóná yanrìn ó gbóná oòrùn ó máa pààyàn lórí ní desert ọlọ́run wá fi àánú ẹ̀ ó fi hàn sáwọn ọmọ Israel ọlọ́run wá tún ní wàzọ̀lálínà aléyìnmùl gàmá àwa ní kójò tí ò ní rọ̀ kó ṣú ṣé ọmọge tójò bá ti ṣú yóò bo oòrùn oòrùn lọ ṣùgbọ́n títa ní oòrùn yẹn yóò pa ọlọ́run wá lójò tí ò ní rọ̀ àwa ní kó máa ṣú tí wọ́n bá ti wá ń lọ ní abẹ́ ẹ̀ṣújò yẹn ni wọ́n ti máa lọ nínú oòrùn oòrùn wá ní pa wọ́n ẹ wo àánú ọlọ́jọ́ tó tọ́lọ́run bá ràn ọ́n ṣe kò lè fi ọ́lẹ̀ ọlọ́run ló ní kí Musa kó wọn kúrò ńbẹ̀ ó sì ní káwọn ní ó tẹ̀lé Musa orí dẹ́sàtì láàmú inú ọ̀run ni ọlọ́run ti létò fún yín ìtọ́lọ́run bá ní o ṣe má sọ pé ebi ọ̀pá mi bẹ̀ ìyá ọjà ìwọ lọ́mọ ṣe ìtọ́lọ́run bá lòun ọ̀fẹ́ yẹn tọ́lọ́run bá ní kò so orí ńbẹ̀ má sọ pé owó sì wà ńbẹ̀ kúrò ńbẹ̀ kò dáa náà lọ́lọ́run gbọ́dọ̀ kó wà ńbẹ̀ kò dáa náà ni àwọn bànú Israel in tí wọn ò mọ̀ tí wọn ò béèrè fún gan ọlọ́run sì mọ̀ pé yóò wúlò fún wọn ọlọ́run wá ní kójò òṣù òjò tó wá ṣú yẹn kọ̀rọ̀ ó wá kọ́va títanilára oòrùn wọ́n wá ń lọ ní desert oòrùn wá pa wọ́n ara wọn ò gbóná gbogbo ẹ̀ wá tutù bí ìgbà tí wọ́n wà nínú AC ó wá tutù mọ́ wọn ìkẹ́kànnì látọ̀dọ̀ ọlọ́run. wàá sẹ́lẹ̀ àlẹ́ yìí ní dẹ́sàtì jẹ̀mọ́ wọn ò lè dáko ń bẹ̀ sáwọn tán rìnrìn àjò wọn oúnjẹ tán gbé lọ́wọ́ ti tán ọlọ́run wá ní ká fọkàn balẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní sọ oúnjẹ kalẹ̀ fún wọn láti sánmà nǹkan wá ń jábọ́ láti sánmà nígbà ọba jábọ́ tó bá lọ yẹ̀ wò odò oúnjẹ ọlọ́run bá ní òun sọ kalẹ̀ fún wọn láti sán àlìmọ́nà wà nǹkan pè ní tó dàbí àwọn afa wọn ní ṣe òní yushbiu asomk nǹkan kan ni tó dà gẹ́gẹ́ bíi gọ́ọ̀mù báyìí tí ń fà báyìí yóò wá máa jábọ́ láti sánmà tọ́ àmùhù kàlà àṣàlì téèyàn bá tọ́ nǹkan yẹn wò yóò dàbí oyin bíi gọ́ọ̀mù ni ó ṣe rí yóò máa jábọ́ bíi bọ́ọ̀lù yóò máa jábọ́ tọ́ bá ti mú láti bí oyin ni ó ṣe rí ìyẹn ni alimani wasalwa oúnjẹ tó tún sọ̀kalẹ̀ láti sánmọ̀ fún wọn oúnjẹ yẹn ẹran ẹyẹ ẹyẹ tí wọ́n ti yan jama ẹni tó bá kọ́lọ́n kó ṣàánú wa kó ṣàánú wa nàìjíríà yìí àmín gbogbo àwọn nǹkan tó dáa ní jíjẹ ó sì dà wáàrí lọ́dọ̀ tí wọ́n ń bì bó bá wá jáde síta wọn ẹ̀ pé ah, tún lé léwọn ah, ẹ̀ mọ eléyìí wọ́n bá dáko ẹ̀ aláàkúwà ẹtọ́ wo ẹ̀yẹ ẹtọ́ wo náà nígbà bá tọ́ ah, ẹtún wa ẹmú kàsí wa kò sí nàìjíríà wa ọlọ́run kó ṣàánú wa nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó sì rí yẹn gan náà àwọn gan kì í ṣe pé àwọn ni wọ́n ní wọ́n ń kó wa síbẹ̀ kí ló dé tí wọ́n mọ kó wa sọ́dọ̀ tiwa náà àsálùwà ẹran ẹyẹ nínú ẹran tí sì máa dùn púpọ̀ ẹran ẹyẹ ni ẹran ẹyẹ làwọn èèyàn jẹ jù láyé ẹran ẹyẹ làwọn èèyàn jẹ jù láyé tẹ bá dọ́pọ̀lọpọ̀ lu láyé chicken lọ́ọ́ máa jẹ jù ẹran adìyẹ ni làwọn èèyàn máa jẹ jù bàbá fẹ́ jẹ chicken lọ́pọ̀pọ̀ làwọn lágbogbo ayé pé ẹran wo làwọn èèyàn jẹ jù ẹran ẹyẹ ni kí sì lẹ chicken adìyẹ ẹyẹ náà ọlọ́run ní àwa ń sọ ọ́ kalẹ̀ láti sánmà tó o bá rí chicken míì tí n bá ti ń tà wáfù báyìí òróró àmọ́ kan láre kódà bọ́ bá mẹ́kọ̀ọ́ lọ́wọ́ òórùn òróró òun ó sì máa fi sẹ́ ẹ̀kọ́ tó ń ka ń wò lọ́ọ̀kan tí ń yí báyìí ọlọ́wọ́n bá ní gbogbo òdẹ̀ra yìí á ṣe fáwọn ọmọ Israẹli ọlọ́wọ́n bá tún ní kí wọ́n máa jábọ́ láti sánmà bí ṣe ń jábọ́ nínú ètò ọlọ́run gúrúpì yẹn ló tún fi ń jábọ́ gúrúpì yẹn ẹ̀yin gúrúùpù eléyìí yóò kárí kò ní í sí pé kò ní í kárí ọlọ́wọ́n bá ní a ṣe bẹ́ẹ̀ wá anzalna alayhimul manna wassalwa. kulu min tayyibati ma razaqnakum ọlọ́ọ̀ni ẹ máa jẹ àwọn nǹkan tó mọ́ nìyí tí ò ní èérí tí ò sí eh, preservatives kankan bẹ́ẹ̀ débi pé tẹ́ ẹ lè jẹ́ tó lè tún pa yín lára kò sí ń bẹ̀ ọlọ́run ọba ní ẹ máa mi ntọ yìí bá ti máa rọ̀ṣà kọ̀ọ̀nàkún. kulú mi ọlọ́run ẹ máa in tó mọ́nì yìí nínú àwọn ń ta pèsè fún yín àwọn nǹkan láti sánmà ló ti ń ẹ máa bó ṣe wù wọn ò gbìgbàdo wọn ò làágùn wọ́n sì ń jẹun ọlọ́run tó ṣe fáwọn yẹn sọ̀rọ̀ pé kò lè ṣe fún wọn náà torí pé gbàgbọ́ tiẹ̀ ni pé bọ́ọ̀ bá ti fò sókè kó fò lẹ̀ kó forí lálẹ̀ ò lè rí jẹ ò lè rí mu ọlọ́run sì bọ̀ fi sí bẹ̀bẹ̀ torí pé sẹ́ẹ̀ rẹ yẹn àṣọ pé ká má ṣiṣẹ́ iṣẹ́ tí ò wá jẹ́ ká rí tọ́lọ́run kankan ṣe àti kí wọn ò yí sí lọ́fíìsì iṣẹ́ ò bọ̀ ọlọ́run bọ̀ fi sí bẹ̀bẹ̀

tọ́lọ́n bá fẹ́ ṣeré wípé mọ́gíríbì ò ní tó bá owó yẹn lọ́wọ́ ẹ ìmọ̀ gbà lọ́wọ́ ẹ kó o tún dúpẹ́ àbí náà ò dùn sí àà ẹ̀yin náà lẹ́ni sá ẹ̀yin lẹ́ni ọlọ́pàá tó bá fi mọ́ lọ àbí kan ránṣẹ́ sí ọ pé ẹnìkan bẹ lọ́sítù èló lẹ́wà náà sì gbà one point eight million ni wọ́n nídìí báyìí báyìí gáàsì kọ́kọ́ dẹ́pọ́sìtì yẹn náà àwọn dókítà ọmọ sọ ẹ̀sìn for now àti ilé sọ. So ẹ̀jẹ̀ yẹn sì wà lẹ̀ tó bá wá sẹ́kù ò ní gba ṣẹ́ńjì àbí bí ọ̀bá lò tán ò ní gba ṣẹ́ńjì ẹ deposit one point eight million àwa padà ná one point five ṣẹṣẹ torí pé tíṣẹ́ bá ń lọ lọ́wọ́ tó bá ní ojú lọ mú mi wá olùsọ pé kò sówó ẹ̀mí sì lè fẹ́ bọ́ ìdí nìyẹn ẹ deposit ṣùgbọ́n tó bá dé pé ìtọ́wá ṣẹ́kù yẹn tó bá fẹ́ pọ̀ náà kéèyàn ó sì tún dá padà pé nínú one point eight yìí one point five la lò àti yọ owó iṣẹ́ wa àti yọ owó owó ń tààrà three hundred tó kù ò nìyí èyí ń da púpọ̀ ó júwe wa gẹ́gẹ́ bí ẹni tó lámàá náà ọlọ́wọ́n bá wá ní ìdẹ̀ra la ṣe fún yìí nínú àwọn nǹkan tọ́lọ́run ṣe fún yìí tó mọ́ ọ lọ ẹ máa jẹ́. olùyọ̀ ọ̀fẹ́ wá ti máa. وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون ọlọ́wọ́ bá láwọn ọmọ Israel wọn ò ṣàbòsí fáwọn ọlọ́run ṣùgbọ́n orí ara wọn náà ṣàbòsí fún kí ni ìdí tá fi ẹ wò dẹkùn tọ́lọ́wọ́n bá ṣe fún wọn yẹn ṣe tó yẹn èyí tọ́lọ̀ wọn bá ṣe fáwọn ọmọ Israel síbẹ̀síbẹ̀ wọ́n padà sọ pé Ọlọ́run ah èyí tá à ń yẹ wo ni kẹ́ wọ́n padà sọ fún Musa pé a lè ṣe sùúrù lòdì varieties àwọn onídìí yẹn o wọ́n padà tún sọ fún Musa pé a gbọ́ pé àṣìṣe àṣe wàhálà oúnjẹ ń wá ṣùgbọ́n ó ti sú wa lọ bá a sọ fọ́lọ́hún ọba rẹ̀ pa fẹ́ mọ́ dáko ẹ̀gbọ́n kan iṣẹ́ oko ń wù wá sí afẹ́ máa ṣe wàhálà ká tó jẹ jẹ̀mọ́ bẹ́ẹ̀ yẹn bá ti rí tó rí jẹ tó rí mu eré bẹ́kùnbẹ́kùn lókùn tó máa ṣe wọ́n ní a fẹ́ máa dáko tá a máa ṣe wàhálà àwọn nǹkan tí ń jáde nínú ilẹ̀ tí sánmà ti sú wa bí àwọn su ọwọ́ lè máa sọ wípé ṣé wọ́n ti ń jẹsùn gbà yẹn nǹkan gbogbo nǹkan tó bá ti ń pè ní túbà oníjẹ bákúlò gbogbo ti ń ta nínú ilẹ̀ afẹ́ máa jẹ́ kìsáìhà afẹ́ máa jẹ kìsáwù èso kan lọ́dọ̀ wọn ni wọ́n máa ń pè ní awújẹ lọ́dọ̀ tí wọ́n jẹ irú nǹkan bẹ́ẹ̀ máa jẹ wà á dá sí ha èso kan ń bẹ bíi fèrègèdè ni wọ́n ń ni wọ́n ń pè bí bọ́bá epo rí stóòfù ni sáàrọ̀ epo kókún kò ṣeré lọ <laughs> kì í tètè jìnnà àwọn lárúbáwá wọn ní adas tán bá ṣe tán bí gbẹ̀gì báyìí làwọn ṣe máa ṣe wọn nírú táwọn ń fẹ́ nìyẹn àwọn ò fẹ́ tìsánmọ̀ ti sọ àwọn èyí tó ń bẹ nínú ilẹ̀ làwọn tó ń fẹ́. ọlọ́wọ́ bá ní ṣe fẹ́ fi tí ò da rọ́pò tó da ni ẹ̀yin ò mọ tó da ọlọ́run ló mọ tó da fún yìí tó bá pé ń tẹ́ ń fẹ́ nìyẹn ọ̀dà kí n ti ń wá ní sọ́mọ̀ kó mọ́wọ́ dúró ẹ máa dáko ní ọlọ́run ọba lérí pé wọ́n láwọn ò fẹ́ oúnjẹ sánmà mọ́ wọn ò ṣàbòsí fẹ́mi ọlọ́run o torí pé mi ọlọ́run ò dìráìfù benefit kankan bẹ́ẹ̀ kẹmọ́ àwọn rò pé nígbà tí ò ti wá mọ́ yẹn at least ìyẹn náà ọlọ́run <laughs> ọlọ́run ó mọ̀ pé nípa ètò ọrọ̀ ajé rẹ̀ náà nígbà tí ọ̀bà aráwọ̀ yẹn jẹ́ ah. ọlọ́run wọn mọ̀ ọ̀dọ́ lẹ́mú náà ọlọ́run wọn ò ṣe wá ara wọn ni wọ́n ṣe wà ọ̀dọ́ lẹ́mú ọlọ́run wọn ò fún wa wọn ò ṣe wá Walakin kánú àǹfùsà omiyàn ọlọ́run lórí ara wọn náà ṣàbòsí fún àwọn ọmọ Israel bá a ṣe ń gbé wọn lọ́wọ́ náà náà ń bọ̀ ká ìyẹn ló ń bẹ lára wọn láti ìgbà yẹn dòní náà làwọn Júù ẹ wo ọṣẹ tí wọ́n ń ṣe ní Palestine ẹni a ní ọwọ́ àjẹun tó léèyàn nídìí oúnjẹ yàn nítorí ṣẹlẹ̀ nìyẹn látara àdé eléyìí pẹ̀lú ògùn ọlọ́run ní tẹ̀síri ọlọ́la á bo ìpìlẹ̀ ọ̀rọ̀ Palestine al-Aqsa masjid al-Aqsa tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó o lọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ bó o lọ̀rọ̀ yẹn ṣe kan mùsùlùmí kí dẹ̀ nìdí tó fi jẹ́ wípé interest táwọn alágbára ayé Amẹ́ríkà àwọn Jew àtàwọn míì náà àwọn alágbára ayé kí ló dé tí wọ́n fi ní interest lérí Palestine lérí kudus tí wọn ò ní ru interest bẹ́ẹ̀ lórí maka lórí kaaba torí pé mẹ́ta náà ni mọ́sálásí ọ̀hún kaaba mọ́sálásí anabi alimọ́tòlá akọ́sọ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn kí ló dé tó jẹ́ kí mọ́tòlá akọ́sọ gangan ó ní wọ́n worí mọ́ àlàyé sókílérí ẹ̀ á padà ṣàlàyé ẹ̀ lọ́la nítorí wípé tíyẹn náà bá ti lè bọ́ mọ́ wọn lọ́wọ́ gbogbo ayé ti bọ́ sábẹ́ àwa mùsùlùmí mẹ́ta ni àwọn àyà àṣẹ láyé méjì ó bọ́ sí orílẹ̀-èdè Saudi Arabia ẹyọ kan tó kù ìyẹn bọ́ sí ìlú tó ń pè ní Kudus ìlú kan ló ń jẹ́ Kudus ní Palestine òun ni mọ́tòrì làákọ́sọ wọ́n wá wò pé ṣẹ́ lajú lẹ̀ káwọn mùsùlùmí ó tún kọ̀ǹtró eléyìí ní ti fa wàhálà nìyẹn ẹ wà fáwọn Umar mùsùlùmí gbà lọ́wọ́ àwọn Christians pẹ̀lú ogun ọlọ́run ìdí ogun ọ̀rọ̀ Palestine ní ti ń ṣẹlẹ̀ yẹn àṣírí ibẹ̀ Kúránì ti sọ ìdí yẹn tí òfin lè jọ wá lójú ọ̀rọ̀ ọlọ́run náà ni ó máa ṣẹ ṣùgbọ́n bó ti wulẹ̀ kó pẹ́ kó yá tó tọ́lọ́run náà ni ó ṣẹ lórí ọ̀rọ̀ Masjidul Aqsa àdéhùn tọ́lọ́run ọba ń bẹ lérí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn Yahudi ẹ wo bó ṣe bẹ̀rẹ̀ ibo ni Musa ń kó wọn lọ ibẹ̀ náà ló ń kó wọn lọ ṣé wọ́n wá débẹ̀ ṣé wọ́n wọ bẹ̀ gbogbo àwọn àlàyé yẹn ó ń bẹ nínú àwọn àlàyé tí ó jáde nínú tafsir ṣé Musa gan bá wọn débẹ̀ Musa ò bá wọn débẹ̀ lórí wàhálà yìí ni Musa Musa kú sí lọ́nà anabi Musa ò bá wọn débẹ̀ ǹjẹ́ àwọn gangan rí bẹ́ẹ̀ wọ̀ gbogbo àwọn àlàyé wọ̀nyí òdodo bẹ́ẹ̀ ó ń bẹ nínú alukur'an tọ́lọ́wọ́n bá ti sọ́fà nínú alukur'an kò sí ní tí jíù lè ṣe mọ́ tó lè jọ àwa lójú ọlọ́run ti tọ́ àṣírí wọn nínú kur'an àwọn Yahudi kò sí ní tí wọ́n lè ṣe àwọn ni wọ́n ní kó lè ọwọ́ ajá àwọn náà ni wọ́n ní kó ló wọ́n wá mu iṣẹ́ tí wọ́n nìyẹn ẹ sì wo dán fojú àwọn ànábì ọlọ́wọ́n bá rí ẹ wo dán fojú Musa rí ẹ wo bí ṣe ń rọ́lọ̀ ń fi gan gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá ti tú àṣírí àwọn jù kò sì síwèé kan tó tó àṣírí wọn tó tó alukur'an tó bá yẹ pé wọ́n lè kó gbogbo ẹ̀ ńlẹ̀ ni wọn ò bá ti kó kur'an nílẹ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ bá kó gbogbo èyí ńlẹ̀ èyí tó ń bẹ nínú ọpọlọ wa ń kọ́ bẹ́ẹ̀ bá lẹ́yìn máa fi àmọ̀ fọ orí mélòó lẹ fẹ́ fọ́ ìdí nìyẹn àwa mùsùlùmí ẹ kó gbogbo ẹ ńlẹ̀ kò sí problem ẹ máa kó lọ àtùmọ̀ kírun tàtùmọ̀ kí kùránù náà ah, só ti wàánú ẹ jẹ wọn ni bẹ́ẹ̀ ni láàfin hàn kùránù ẹ rọ ọmọ pínín sí gbogbo ẹ ti wà lọ́pọ̀lọ́ ẹ so látara àdìẹ ọlọ́run ṣoore fún wa púpọ̀ ọlọ́run mọ̀ ṣe wá láláì mọ́re abẹ́lẹ́wọ̀n ọba ní tóbi rẹ̀ ibi tí a gbọ́ lẹ́nu ọlọ́run yóò ṣe wá láǹfààní tó bá tún dọ̀la àwọn ọmọ tẹ̀síwájú wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ọjọ́ ti lọ a ní ìbéèrè lẹ́nu.